إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين ومن نستعين أربع فردون الحمد لله أربع فردون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين فخرت pẹ́pẹ́ òní jẹ́ kìkìdá ọpẹ́ nìkan ni a bá sáfún dídélẹ̀ lábá lọlé ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. nígbàtí a di ọdún yìí èsì dàbí àná nítorí pé a di ọdún yìí èsì ọwá dàbí àná ọ̀rẹ́ ń pè lánàá náà ládìdé lẹ́mí tàtún apàdé mi bẹ́ẹ̀ sì ni àlàfo ọdún tó lọ sọ́dún yìí ọba àlejò ọlá nìkan lọ́mọ tó jara lọ́mọ tó ṣẹlẹ̀ ní abala kìíní kejì abala tó ṣẹlẹ̀ ní ìtí ọ̀tí àwọn tó ṣẹlẹ̀ sí lọ́rùn àti abala ìtí àwa ara rí ọpẹ́ rẹ̀ dátàn yìí tá a lè dúpẹ́ tán yìí àwa náà ò lè sọ yí ẹ̀ ọlọ́nìkan náà ló túmọ̀ yẹn náà tó wá rí bẹ́ẹ̀ wọ́n fún wa ní àdúrà wọ́n bá ní fi àdúrà tún sí de tọdún yìí wọ́n bá ní fi àdúrà tún bẹ̀rẹ̀ tọdún yìí ní àbá tún máa bẹ̀rẹ̀ tọdún yìí náà kọlọ́mọ́sá fún wa ṣe wọ́n dà nù bàbá àgbà ìmọ̀ ọ̀fà kọlọ́njà rí wọn pẹ́ àwọn náà ṣe fún alẹ́ fèfè nídùn ta bẹ́ẹ̀ ni nídùn bẹ́ẹ̀ ni nídùn bẹ́ẹ̀ ni ìjọ àti bẹ̀rẹ̀ tẹ̀sílì yíyaná lọ́dún kama ṣe so wọ́n tún ṣe tọ́lú iná ọlọ́mọdá fún wọn ṣe wà tí ń gbà kọlọ́mọdá máa gbà fún gbogbo tí wọ́n bá tún wá tọrọ fún wa lọ́dún yìí ọlọ́mọsá àgbà ní látọ̀dọ̀ tèmi níbí nípa pé mo mo wá mo tún wá mo wá step sí ọdún yìí mo tún wá wá bàtà kú níta ládàbí ta kọjá ìta àdàbí tí a ń bọ̀ wọ́n sọ mọ́ bàbá yìí pé àti gbogbo àwọn afá àti bẹ́ẹ̀ ọkọ̀ yìí pé ẹ bá wa dúpẹ́ mo ní àkẹ́ra lọ àtúnkẹ́ra lọ mo ní à ń ọdún yìí àkẹ́ra lọ àtúnkẹ́ra lọ ìyẹn ni pé àkẹ́ra lọ níta àkẹ́ra lọ nínú bàmí bẹ tí wọ́n máa wọ́n ọmọ ànábì adama míì tí ó rò dẹ́dẹ́ àmọ́ lọ́dọ̀ ààrẹ ọmọ pọ̀wọ̀ ọ̀kan dúdú oró dẹ́dẹ́ nìkan ní kọ̀ọ̀kan dúdú nípa pé olómọ tó pamọ́ra ọba yóò ṣe bẹ́ẹ̀ a sì fẹ́ ṣe àìmoore sọ́dọ̀ jẹ́ èmi wá bí lẹ́nìí mo tún wá bí lẹ́nìí ah. yẹn pé mo wá láti wá dúpẹ́ mo sì wá pé wọ́n tún tọrọ omi fún wa kọlọmọsàsà bákan náà fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà níkàlẹ̀ àti gbogbo àti túnbọ̀ lọ́nà kí wọ́n tọrọ fún gbogbo wa pé kí wọ́n bá ní bẹ ọlọ́run pé òun lọ́ba tó gbà á tèsí ìkútúngbàtọ́dún náà kó dákù ẹlẹ́ẹ̀kejì ní pé gbogbo wa náà ti tún wá dúpẹ́ gbogbo náà tún wá dúpẹ́ náà àbàbà kíní kan wọ́n kíní kan ò sí kíní kan ẹ bá wà sáà nìyí àà àwa mọ̀ ní jàmọ́ èyí tí ò bá tó yọ ọ̀sẹ̀ kù pẹ̀lú gbọ́ ọlọ́run ẹ̀sìn pé ní ìsìn àdúrà kan já wa dáa ní tẹ̀síìrì ẹ̀sìn kò fẹ́ sẹ́ni tí ó bá ń wá tẹ̀síìrì yìí tá a bá fi dáwọ́ fún tí ò ní pàṣẹ pé àdúrà wo lọ́pọ̀ lẹ́sìn náà gbogbo àdúrà lọ́dọ̀ ní ata àrántí lásì oṣù fún tẹ̀sí bá ń lọ ìbọ̀ ìlọ ìbọ̀ àdúrà wo la lè mọ́ sí la lè mọ́ mẹ́nu kàn lẹ́sìn tí wọ́n bá ní adáǹkọ̀ gbogbo alágbà lọ́dún ọlọ́mọ ti gbàfà ẹ̀yin mùsùlùmí àbí òpá àdúrà kan tó kó wa pọ̀ lẹ́sìn tó kó wa pọ̀ lójijì ń gbà mí ká gbọ́wọ́ sókè sánmà pé ọlọ́run gbà wá ọlọ́run gbà wá ọgbà wá àbí ọgbà wá àti pé bàbá tó ń bèèrè omi náà yóò tó ṣe fún wa ṣùgbọ́n lọ́dún ni ó dàbí pé àwọn kan máa wò wípé lódodo lọ́gbà àmọ́ lójú tiẹ̀ international òjìdé ojú wọn nìkan tí ẹ̀fọ́ ó fẹ́ jẹ́ gbogbo wà ó fẹ́ jẹ́ gbogbo wà ibẹ̀ mọ̀ wípé afẹ́ mọ́ lè ń bọ̀ àánàkúnmọ́lá amọ́lọ́wọ́ ìfàyọ́ mẹ́ ní gbé ọba tó bá kìí sí ìgbàdó ní náà amínà bí sí kọ́ orí ìyá máa mú kọrí báyìí náà èyí mùsùlùmí ẹ máa dúpẹ́ fọ́lọ́run ọkàn ìjà sí pé ẹni àdúrà yín gbàdé lórí tó bá bọ́ sí lẹ́mìí bí àdúrà yín bọ́ ó nìkan ní ọkàn yìí lọ́wọ́wọ́ ìwé tí understand oh, gbogbo àwọn èèyàn tẹ́ panupọ̀ gbádùpàdùà tẹ́ dájúà dòlé wọn lórí àmọ́ tó bá jẹ́ pa abárí kan nù wọn bẹ̀rẹ̀ láti tó ti bẹ̀rẹ̀ gbogbo ti yé wa pọ̀ àgbọ̀n kan mi ẹ má rò pé àwọn ah, mùsùlùmí kọ́ bẹ́ẹ̀ lọ́n fún mi o wàláhì yóò yí lọ́wọ́ o yóò padà sẹ̀sí kẹ́yìn o yóò ṣe gbogbo ayé fún wa sọ pé sí ọ̀rẹ́ o yóò yí gbogbo ara tó bá rí bẹ́ẹ̀ bàbá bẹ lọ́nà lẹ́sì kí ọlọ́run dé kárí ìjọba mùsùlùmí lọ́tọ́kè tá a bẹ lọ́nà kání ní state tó sì dá wa lóhùn bọ́bá wa di wípé nǹkan bá ń rí bá rí bàbá ẹ̀ bá kó bá ní yí padà bàbá tún délẹ̀ mí káwá tún dúpẹ́ kó ti yí padà bá sì yí padà bẹ́ẹ̀ tìtiwa náà ò yí padà ń bẹ̀ sí dáadáa èyí tí a mà fi sáàmà fi kó síwájú ọlọ́ọ̀nì ẹni wàhálà púpọ̀ bàbá ẹ sáàmù lórí lórí nu kálẹ̀ rí díẹ̀ tó lónìí ẹ̀sà mú lórí gbórígbórí gbórígbó lọ kẹwàá pàpàwọ ẹ̀bọ̀ sọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ tó ní bí owó àdúrà lọ́dọ̀ mi kọ́mọdé owó ẹgbẹ̀rún méjì ní ọ̀dọ̀ yìí bàbá kọ̀bàlìjọ́lá gbogbo ta kú wá lọ́dún yìí lóore kọ́mọyọ kankan kọ́mọyọ dínú ń bẹ̀ o òrìnà pọ̀ o múra kàtí mo lọ níjó ní mo ń sọ fáwọn èèyàn mo ní àwọn bá ní ìgbà tí wọ́n ń ẹrù wò mo ní ẹ̀wọ̀n ẹ̀sà wọn ìtẹ́yìn rí ìtẹ́rí ẹ̀wọ̀n ntí mo kó wá tẹ́ ẹ bá rí bàálù yín ọgbà tẹ́ ẹ bá gbèrú kankan bàálù tí bàálù yín ò lè kó tán tí mo kó lọ sí ilé ọlọ́run mo dẹ̀ rú lọ mo dẹ̀ ń lọ ọlọ́run sì fi kí n rí ìrùlọ́run sì máa bọ́ba yìí gbà àti pé ìjẹ́ wá bí lọ́dún yìí lẹ́kalẹ́kalẹ́ka la kó wa àwa tá a kó wa gbà á mẹ́nu ẹ̀ ẹ̀ bá ní sọ fọ́lọ́run tí o wá tí a lọ́nà pátá kọlọmba ni. Allahumma àmín. gbogbo ẹni tí wọ́n ń gbọ́ sí ní ààyè tí ń gbọ́rọ̀ ọlọ́run láàyè èyí tá a sì máa sọ náà là ń sọ là máa sọ àkúmọ̀ mí sọ àmọ́ àmọ́ àmọ́ nǹkan àmọ́ yílọ́ra àmọ́ pọ́nbébà bá ti yíwa sí náà láti là mọ́lẹ̀ so tí ẹ̀yin kan ò sì wá yẹ tẹ́ ẹ wá gbò bí àgàbà tuntun ẹ̀ tún dúró ọlọ́run wọn màgbára sí dúró. àmín àwọn tá ń bẹ́ ń kalẹ̀ àtàwọn tuntun bọ̀ àti gbogbo àyè àwọn àlùfáà wa láti máa sọ ọlọ́run báyìí má bèrè arọ́bí ni o gbogbo àyè tí ó gbogbo báyìí ọlọ́run mọ́jà sọ ntọ́lọ́wọ́ wí o mọ́jà sọ ntánàbí ọ̀sọ́ o ntáwọn afáàsùn náà sọ mọ́jà wí o wọ́n lànà ọlọ́run ọlọ́nkọ́ gbẹ̀yìn wa sọ̀rọ̀ o láàrín wọ́n lágbàtà ilẹ̀ òǹkàlùkọ́ wa máa mú tó fẹ́ fi dúpẹ́ àti tí ẹ fẹ́ fi ṣàdúrà máa mú wálé kan náà kí bàbá kan kí nǹkan lè kábẹ́rẹ̀ ọkọ̀ ọlọ́run ká máa tó lọ bó bá ṣe yé wa sí kọ́lọ́ fún àṣẹ. Naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله adúgbà lọ́dọ̀ Ọlọ́run jama adúgbà lọ́dọ̀ Ọlọ́run jama adúgbà lọ́dọ̀ ọba tó ní ọgbọ́n ọba tó pẹ́ yẹ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ńlábi sọ fún ẹ̀yin jẹ̀mọ́ la tètè ń pe àkéèsí yín ẹ̀rì pé àdúrà ẹ̀ tí bàbá ṣe fún ẹ̀ tọ́lọ́ ń bá ti gbà á lọ́dọ̀ tèmi o èmi gbàdúrà mi ti gbà tí wọn náà bá ti gbà pé àdúrà rẹ ti gbà lóríkún lóríkún bí a ti mú àdúrà ni a ti ṣe òṣèlú ẹ̀yìn náà gbọ́ pé ẹnu kákàká àbàbà náà láàbí bí fájá aláàkà ni o bí náà tẹ́lẹ̀ ni o àwọn ìbá nǹkan kan tí aláwò gbogbo tí a ṣe lẹ́nu àfa ìpátá tọ́lọ́ ń bá ti gbàjà máa sọ́sẹ́kù bìkan ni kò sẹ́kù bìkan ṣùgbọ́n ẹ̀wà ajá bẹ̀rẹ̀ bí ti bẹ̀rẹ̀ ọ lórí bàbá oníwàásí àgbáyé náà ni ẹ̀yin náà labádúpẹ́ o ẹ̀yin náà labádúpẹ́ o ẹ̀yin náà labádúpẹ́ o. àwa náà wá wa dúpẹ́ ọba tí ó ṣe yín bó ti ní ṣe yín fún wa tí ẹbí ń jẹ́ aṣáájú tẹ̀bí ń ọ̀gá àwọn ọ̀gá tẹbí ń àwọn àbá ọba adẹ́rà wa kú àwa kan tì yín ọba ń bí bàbá gbé yẹn

wọn kẹ́ra nínú kò sí ìkẹ́ra nínú kò sí níta gbogbo ojú ayé bá ń dáyé mọ̀jẹ̀ kẹ́ra sí ọlọ́run bá ní fún ilé mẹ́gígùn bá ní fún ilé aláàfẹ́ ara ọlọ́run jẹ́ ẹ̀sí pẹ́ jẹ́ ẹ̀sí jìnà jẹ́ ẹ̀sí pàdé ìyọnu ọlọ́run gbogbo tí ń bẹ lábẹ́ rẹ̀ pátá bá ní pèsè rẹ̀ fún yín iṣẹ́ ọba adẹ́dà tọ́rọ ẹ̀yìn ẹ̀wá ń jíṣẹ́ fún gbogbo ayé lẹ́yìn wo ọ̀tún ọ̀tún ni àwọn yínníyínní apá òsì ni àwọn abúnibúni ẹ wò kankan ń bẹ gbogbo orin sẹ́sẹ́ wà èsè tí ẹ fi ṣèpàdé ìyọnu ọlọ́run bá ní kó fún yín ètò ọlọ́run ti kó fún yín tó di rírí ojú fún apá yìí ọlọ́run ò mọ́jọ òdekù jọ ọmọ lẹ́kún ẹ̀ẹ́ bá ní ṣàdékù agbára yín bá ní ṣàdékù agbára yín ní orílẹ̀-èdè nàìjíríà lónìí tó lánàá a ma sọ pé àwọn èèyàn ti mọ̀ pé ẹnìkan jẹ́ babalágbé ni ní nàìjíríà ṣùgbọ́n lónìí tí lẹ̀ mọ́ yìí gbogbo ayé ló ti mọ̀ pé ẹnìkan jẹ́ babalágbé ni àdúrà tá a lè ṣe lánàá náà nìyẹn pé ilé kéwọ́ kẹ́rùlẹ̀ àdábì ọlọ́run yọ ọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé ó wá ti bẹ̀rẹ̀ sí ní hàn káàkiri àgbáńlá ayé báyìí lórúkọ ta ni o lórúkọ babalágbé ni ọlọ́run wájọ kárí ayé kọ́ wá sojú ẹ̀mí yín èédé ń wù yín tẹ̀ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bá ní ṣe fún yín èétọ́ bá dẹ́dà mọ̀ pé tó ń bá fi kó ore yín ẹ máa nǹkan yẹn ọmọ wù yín ọlọ́run bá ní fi kó ore yín gbogbo ore látòkè délẹ̀ yọ kalẹ̀ mọ́ yín lọ kẹ́yìn náà kalẹ̀ ń náà jẹ́ sípàdé ìyọnu ọlọ́run ọlọ́run mọ́jọ ọ̀rẹ́ yín o mọ́jọ ọ̀fẹ́ rẹ̀ yín ọlọ́run wọlé ayé gbé àwa èèyàn tó dùn mọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe tó sì ń dùn mọ́ ọba tó gbogbo ń ta ọlọ́ọ̀jọ́ ọ̀sẹ̀ ọlọ́run wọlé ayé ju àwọn èèyàn tí ó dùn mọ́ ṣùgbọ́n tó ẹgbọ́n nìkan ló dùn mọ́ gbogbo ń ta ọlọ́ọ̀jọ́ gbogbo ń jẹ́ ìdùnnú yín pátá látòkè délẹ̀ gbogbo tí ọba ọba dẹ́dà bá ní ṣàyípadà rẹ̀ bá ní ṣàyípadà rẹ̀ yóò tẹ̀ ṣe fẹ́ kada àti dàmẹ́ tó ti dandan ní kọ́sà sílẹ̀ bá a ti tọrọ fún bàbá ẹja tọrọ ọ̀dà kejì àwọn ìyá wa tí nǹkan fi ń ṣe gbẹdẹmukẹ àwọn ìyá wa tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ọlọ́run obìnrin tó bá bá baba, náà máa ń sọ fún anú ọ̀rọ̀ obìnrin tó bá bá ọkọ rẹ̀ fọwọ́sowọ́ níbi ìfẹ́ ọlọ́run yóò ní bí irú òjíṣẹ́ bó ti máa rí gbogbo àwọn àyà wa látòkè délẹ̀ tí ọba adáda wá ṣe ní tọ́bára wọn mu tí ọ̀jẹ̀ mú tàtàkìlà kọ̀tàkùrà wọn wọn bá yẹ fọwọ́sowọ́ lórí ìfẹ́ ọlọ́run gbogbo wọn náà lọ́lọ́ ti wá dá láre ọlọ́run wò gbogbo ohun tó lọ ṣe fúnra lóore lọ́dẹ bàbá àjàmú ọlọ́run lọ kalẹ̀ mọ́ wọn náà. Gbogbo àwọn ẹrú ọlọ́ ìpátá ọlọ́run fi wọ́n dùn wà náà Allahumma àmín. Wọ́n ti láàrín jẹ́nà. Àmín. Àwọn ìyá wa náà má jẹ́ wọ́n rárí bọ́ bú. Àmín. Bí ẹ̀yin ti ń rí wọn nínú yín dùn, bí àwọn náà ti ń rí yín nínú yín dùn, ìdùnnú náà ọlọ́jọ́ kalẹ̀. Àmín. Wọ́n ti láàrín jẹ́nà. Àtàwátá àti dé, àtàwátá àti ìdé, àtàwọn èèyàn kan tí a ẹni mm. eh, eh, eh, ọlọ́ntóbi aláhàgbọ́rù bàbá àgbà lókè lélẹ̀ ọ̀rọ̀ yín bẹnu tani ṣùgbọ́n èyí tẹ̀sí yìí kọjọ́ alólódú ibi ẹ̀ ń lọ ní ọlọ́njẹ́ ẹ̀jẹ̀ bẹ̀ láyọ̀ ibi tẹ́ ń lọ ọlọ́njẹ́ ẹ̀jẹ̀ bẹ̀ láyọ̀ ibi ẹ̀ ń lọ ọlọ́njẹ́ ẹ̀jẹ̀ bẹ̀ láyọ̀ ọlọ́run ti fi yín dùn wà nú má fi yín bà wà nú jẹ́ ọlọ́run fi yín dùn wá nú mọ́ fi yín bà wá nú jẹ́ ẹ̀yìn rẹ̀ dáa fún yín òun náà lẹ́tọ́ sí lọ́dún jẹ́yìn èèyàn dáa fún yín àtẹ̀yìn àti gbogbo bàbá bàbá bàbá àgbà lókè sẹ́ni bàbá wa jánásì international jánásì ìmáàmù àgbà lẹ́sẹ̀ ni bàbá pẹ́ bàbá ní èsì dàbí àná sẹ́wọ̀n pé bí àná lórí international ajanasi màmú àgbà ọlọ́njẹ́ mi yóò gùn bákan náà fún àwọn alámọ́là ajanasi màtàbí ó yẹ kárí gbogbo àwọn olóyè olóyè ìmáàmù àsaka gbogbo bàbá wa lóríta mẹ́rin gbogbo jẹ̀mọ́ àlátòkè délẹ̀ nípa pé bàbá ti ṣàdúrà fún wa ọlọ́mọba ni gbà á wọ́n ṣàdúrà wa tá a ti dé wọ́n ṣàdúrà wa tá a ti dé wọ́n ṣàdúrà ẹni ń bọ̀ lónìí wọ́n sàdá àkàntí ń bọ̀ lọ́la gbogbo wa látòkèdélẹ̀ bá a ti sọ̀rọ̀ fún bàbá ọlọ́run ṣe bẹ́ẹ̀ kárí wa ọba tí ó ṣe bàbá láṣáájú ó ṣe wọ́n láàbàgbà ó wá kó oyejú àwa tí àkọọ́lẹ̀ pé a soríire ó kó wa tè wọ́n àtàwọn àtàwa ibi ọ̀rọ̀ bá yọrí sí lọ́gọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ wọ́n yọrí sí rí gbogbo ń tá a fẹ́ ọ̀pọ̀ nta àfi ọwọ́ ọlọ́jọ́ wọn gbogbo ń tó lé ọlọ́run bá ní dẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run ò jẹ́ kí ìrọ̀rọ̀ kárí ilé kọ́ kárí oko fún àwa ẹlẹ́sìn islam ẹ̀ ọlọ́run jára ọdẹ wà káríkárí mọ́jàrá ó ní wá o ẹ̀ mọ́jàrá ó ní wá o bá a ti fẹ́ orí ọlọ́run orí bẹ́ẹ̀ èyí tá a kùdánù àlùfáà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وأحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرع لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله أصفنا أجل أداب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحمد العلا فالهم سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا كل الدوام والبقاء لشيخنا hasbi Allah بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم صلى وسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبنستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم نية كسي جماعة أدوى فولون أدوى نيودو لون الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ẹ̀yin tẹ́ jẹ́ ní ọlọ́run àtẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ ayé yìí ẹ̀yin ni ó dùn mọ́nú ká tún jókòó báyìí lọ́dún yìí gbogbo ayé gbogbo ọ̀nà ìní èṣù àtàwọn èèyàn bí èṣù ni wọ́n sá ipé kíjọkọ ọdún ìkóṣe jó tàwọn àwọn ìlú yìí àwọn òní wọn àwọn ọmọ wọn ò àmọ́ wọn ààrí wọn oníbèèlè wa béèrè pé aṣọwá mọ̀ pé wọ́n sáré àwọn àdádóhùn ìgbé àmọ̀ pé wọ́n sáré nítorí ìtàn tí a kà lára àwọn tó ti ṣáájú lọ yí wọ́n máa sáré rú bẹ́ẹ̀ àmọ́ ní nípa gbígbàdúrà àwọn ẹni ọlọ́run ìgbàdúrà ẹni ẹni ọlọ́run kò jáwọ́ orí wọn kò jẹ́ àmọ̀ pé wọ́n ń bẹ. torí pé tó dáa jù fọmọ ẹgbẹ́ yìnyàn ní kọ́lọ̀ wọn ju ọmọ ọ̀tá ẹ̀ máa là tí ó yẹ wa ọlọ́run jẹ́ mọ̀ pẹ́ lọ́ta. àmín ẹni bá mọ̀ túnmọ̀ ẹ̀ dáadáa kó sàmì délẹ̀. amínà. ọlọ́run jẹ́ àmà pa ẹni bá mọ̀ tá ẹni ọlọ́run bá ipò tá rẹ̀ hàn pé ọ̀tá rẹ̀ rèé. wọ́n máa bẹ̀rù wọn ni o. òun tí wọ́n máa bẹ̀ ní gbọ́dá náà sẹ́yìn rẹ̀ bínú tí kàbí rí báyìí ẹ̀ wá bínú mọ́ bí ọ̀tá rẹ̀ bá ń gbénu ilé kan náà pẹ̀lú rẹ̀ tí ń jà lójoojúmọ́ tó ní okùn tọ́ọ̀bà tọ́lọ̀ ń bá ti jẹ́ ọmọ ríbi rí lọ ọmọ lọ rí ọmọ bọ̀ rí torí pé ọmọdé aburú tó gbà fún ọmọ èyí tí ń wòròwòrò bí ẹni àjànú kó sí láàrún kọ̀mọ́ báwọn kọ̀mọ́ bẹ́yẹn àti pé tí mo rò yẹn lọmọ ọmọ ọ̀tá rẹ̀ tí ó sọ̀rọ̀ àwọn kan bẹ tí wọn kì í sọ̀rọ̀ wọn ò ní dọ́ tùgbàgbà tí wọ́n fẹ́ fi síra wọn ó pọ̀ kí wọ́n mọ̀ wọ́n báwọn làwọn bẹ lábẹ́ lọ wọn àsìkò mẹ́ àmọ́ba tó ní wá tó lò nìkan ní ká ní ah, Allahu akbar kẹ́bí tọ́lọ́n bá sọ fún wa pé ká ní nìkan ká ní nìkan ká ní nìkan ìyẹn lè má ti má yẹ tuka. ṣètọ́ni rọ̀jì ní bisimilá ìrora àmà àní rọ̀ìn. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حاسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا international ibi ọba wọlé ọdún ìdáàpọ̀ èyí tó kọ́ fi bẹ̀rẹ̀ yìí dáàpọ̀ kò sí lè yẹn bá wọlé nú àyà ọlọ́run tí ó dáa àmọ́ ìmọ̀ ìmọ̀ dàbí ajé ńgbà mí ìmọ̀ dàbí pé èèyàn máa jẹ lọ́rọ̀ àyà ńgbà mí ibi ọba wọlé yìí ó túmọ̀ sí pé gbogbo wọ́tawọ́tá sí lónìí ta wálé ní ẹjẹ́ sọ pé alhamdulillah gbogbo ẹni tó wá fẹ́ wá tí ọ̀ wá àbọ̀nbọ̀ lọ́nà ẹ bá ń ṣe tí wọ́n kálẹ̀ fún wa pé alhamdulillah alhamdulillah ah, ọgá ẹ̀tẹ̀ ibẹ̀ yìí mọ̀ yí pé gbogbo Nàìjíríà lápapọ̀ àdúrà tá a fọdún yìí ṣe ni pé kọ́ yọ wá nù takú sí abẹ́ẹ̀kọ́ ni abá àkó sí èmi rẹ̀ ọ̀dẹ̀jọ sọ ipò international jẹ́ afá àyà ìbẹ̀rẹ̀ àyà yíyọ ní yìí àyà pẹ́kọ́lọ́ yọ wáyì àmọ́ lọ́n fẹ́ yọ wá ọwá níyìn òní ní kíwọ́ kà ayé àbí ọlọ́run tí máa yọ̀ ọ̀yàn àmọ́ pẹ̀lú májẹ̀mú tí fi yọ̀ ọ̀yàn wípé ẹni ó gbọ́ àkàn ò lè yọ lẹ́yìn òun ọlọ́run ẹni kankan ò sì lè yọ lọ́wọ́ òun ọlọ́run àfi ń bẹ̀rù òun. wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره inna Allaha baligun amúrahu kọdíjà aláàlọ́hù li kulli shay'in qadira kí wà lókèrè tó gbé spíkà ẹgbẹ́ padà fún wọn ọmọ yín ka àdàbí kìíní kejì ẹ̀yin ni ó tún wá ka ohun àdàbí kejì náà kẹtù gbé kìíní fún wọn padà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسبه ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره أو إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا a ń dúpẹ́ fọ́lọ̀nù bíyàn bá jẹ́ bíyàn bá jẹ́ ní kéw ọmọ rẹ̀ tún wá ma kéw ó sì wá jẹ́ mùsùlùmí ẹni èrè tó jẹ́ òtún nǹkan láyé hmm. èrè tó jẹ́ òtún nǹkan bàbá tiẹ̀ lè lámọ́lẹ̀ tó ń pányán ibi ẹ bá wọlé ìgbà abà bọlọmba ní áníù nìkan ọba tó ní áníù nìkan yìí òun lọ máa ń pẹ̀lú wà mélòó lọ ma nínú ọ̀tá rẹ mélòó fẹ́ mọ̀ ọ̀gbọ́dọ̀ mọ̀ dìdì yìí pọ́lọ́mfọ́ tá ẹni bá mọ̀ ọ̀tá rẹ̀ yóò bẹ̀ ni ọ̀tá kan ìsí gbọ́ wọn kì í gbígbẹ́ ọ̀ràn wọn. a máa kọ́ ní gánjọ́ òun ó sì tún bá ìsìn náà mu a máa sọ pé ọlọ́run gbà wá lọ́wọ́ àtúnidá. ọlọ́run gbà wá lọ́wọ́ àtúnidá. ọ̀tá ọkọ̀ òun bàjẹ́ kanlẹ̀. ọ̀tá ọkọ̀ káyé òun dàrú kanlẹ̀. káyé àwọn bá rìn kalẹ̀ bá pété bá pété làwa lọ́wọ́ wọn. tún lè dá ọkọ̀ ọkọ̀ káyé àwọn bá rìn kalẹ̀ bá pété. orí mu sí ẹnìkan ní abẹ́ ẹrù mọ́ ìyẹn nìkan ní abẹ́ ọsọ mọ́ oríjì orí nìkan ní abẹ́ kọ́ ọ́nà fẹ́ yan kó jẹ́ àbíkọ́lọ̀ mọ́jì ọmọ mọ́ pé àwọn nù. ọlọ́run kò ṣe wá lẹ́yìn rere ọlọ́run kò ṣe wá lẹ́yìn rere gbogbo ìgbà kọlọ́run kò yà wá yẹ̀ṣù àbáyìjẹ́ ẹ̀dá làwọn lọ́wọ́ wa. ní mọ́jà rèé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يتك الله يجله مخرجا ويرزقه من حيث لا يحتسب وما يتك الله يجعله مخرجا ويرزقه من حيث لا يحتسب wà máa yàtàwà kálí aláàláhì fàúwà àsìbòhó iná ńlá bá lígù àwọn ìhì kọ́ríta aláàlọ́hù lè kó lè ṣe ní ìkọdìra بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله بكل شيء قدرا ومن يتق الله ẹn bá fi gbogbo nǹkan mọ ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ tó bá ní gbangba bípa rẹ̀ bá ṣe ká tó bẹ̀rù ọlọ́run lára ara rẹ̀ lára aya rẹ̀ lára ọmọ rẹ̀ lára ọ̀rẹ́ rẹ̀ lára ọ̀tá rẹ̀ tó páyà ọlọ́run tó bẹ̀rù ọlọ́run tó fi gbogbo nǹkan ma ọlọ́run yẹ̀jẹ̀ aláàbù makarajà ọlọ́run ló wọ́n ṣe ibi tí ó bá yọ ibùyọ òun ṣe fún jama ta ni yọ ta ni máa yọ Tani ní máa yọnu wàhálà ẹni bá bọ́ wàhálà ní yọ ẹni tí ọ̀pọ̀ wàhálà wọn yìí pé ọyọ̀ ntọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tí ò ní bọ́ ha àmọ́ ń fi ìbẹ̀rù ọlọ́run tẹ bábà ń fi yọ yín. wà á máa yẹ tákìlá yẹjẹ aláhùn bàkàràjà wà á máa yẹ يتق الله يجعل له مخرجا ما ترى لهم بيه lọ́dọ̀ apá wa onímọ̀ òsúlì fíkè onímẹ̀sì wọ́n ní gbogbo ohun tí bá ti ń dúró bẹ́yẹn ọ́ ń tọ́ka òmùm mọ́ ẹnikẹ́ni yẹn pé kò ní sẹ́ńtì oníkan nìyẹn lẹ́sìn sáà rò yí pé ìwà lọ́wọ́ Jonatani ní òjé Nàìjíríà ó dáa káàkiri mádùá Buhari ó wọlé wọlé nìkan ńgbà Buhari padà wọlé sátì èsì lọ́wọ́ lé ní àjọ̀dún ìlú lábọ́ gàrí lẹ́sì èló la bọ́ ẹ̀wà lẹ́sì èló la ráìsì lẹ́sì ata ata ata tí wọ́n import gbogbo tí wọ́n import ìlú lẹ́rọ alẹ́ sí o lè mà dáhùn rẹ̀ gbogbo ọkùnrin tí ìbá fowó ọbẹ̀ ẹlẹ́ o lè mà dáhùn ọlọ́njẹ́ mi yín ogún bàbá kò lè mà dáhùn rẹ̀ àbá àti bá ń ṣe bẹ̀ lé yóò mọ̀ ń tàn sọ yìí ah bàbá lọ òde kan lẹ́nu lọ́lọ́ yìí tí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ máa máa máa máa máa wòye lọ lára ẹni ó sì náwó pé ah títóbi ọlọ́run ẹni yóò lára ẹni yóò láyé sí bàbá lókè sí ni wọ́n sì bí máa síra wọn tí ò ju ọ̀sẹ̀ kan síra wọn lọ hmm. wọ́n sì fún méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n kú àkọ́kọ́ alọ àwòyàn ìfẹ́tọ̀ a máa àtùmà wò wọ́n sì mọ̀ pé ìyàwó kejì lóyún ọ̀fẹ́ tó bí wọn ò jẹ́ pọ̀ bí kejì àwa tó bí kejì àtúwà lọ àwa wò wípé tí wọ́n bá ti gbé nkankan bí funfun bí funfun kalẹ̀ igbe ẹ̀fọ́ bá o a sọ pé ah, bàbá ẹkù náwó. aláyé máa dà jẹ́ kórè òbí mi gbogbogbò múni àlọ́sọ̀nà tí wọ́n sàlẹ̀ múra kí ìjọba yóò yẹ̀bọ̀ oríjì wa ọba láforíjì rẹ̀ ilé wọlé kí ìdí ó wọ́dún lọ àlejọ́lá ọwọ́ àfihàn pé mo ti yóò dé kò mo ti yóò dé bẹ̀ gbogbo àwọn tí a gbé ọwọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti òtí àti rìn ni ọwọ́ àfi arílẹ̀ jíjẹ́wọ́ là ń jẹ́wọ́ fún ìwọ lọ́rùn à ń tún jẹ́wọ́ lọ́rùn yìí o pé forí yìn wá o ló bí orin tí a bá ikọ̀ yẹn mo dirí ìjókòó ni pé kí ni ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ wọ́n á ní ọ̀dà asọ̀rọ̀ dáná ọ̀rọ̀ ní sọ́tàn ntí kí ó fi dáa náà nìyẹn kí ó dáa jùwé lọ jọmọ́ kí mo wí kí ó dáa jùwé lọ oníwé gbọ́n bọ̀rọ̀bọ̀rọ̀ oníwé ah. bá jásí kòtò yìí tún máa ń jásí lọ ni ẹ máa rí àwọn tẹ́kùwé nìkan ní abáka dípò kọjá kòtò kó sì padà ẹ̀yìn pé à ah, kòtò wa rẹ̀ rárá o lóògùn ìgbà kìlọ́ máa wí nígbà wọ́n pé à ah, kòtò wa ní kéré yìí ẹ máa jásí ti padà aya ń jẹ́wọ́ rẹ̀ ọlọ́run pé rárá o buhari kó lè ṣe o hmm? buhari kọ́ o akàṣọ wípé jẹ́ buhari wọlé má dojú tẹ̀sìn rẹ̀ lára ẹnìkan tó jẹ́ mùsùlùmí ẹnìkan dẹ̀ jẹ́ kiri yó má dojú ó ti wá ní akàṣọ àníyàn wa tá a gbé sọ́kàn yẹn lọ́dún yìí ẹjẹ́ abọ́ lẹ́jàn mọ́ kí là níyàn náà ńgbà ń sọ pé kí Buhari débẹ̀ aṣọ tán ni ò pé ó débẹ̀ kọ́ dẹ̀rọ̀ ń tà sọ nìyẹn. فقد قيل إنه لا يأتي من قبله فالتفت به وقال إنه لا يأتي إرابة إني أكيد أبو أمانة àwa tú àníyàn yí palẹ̀ padà kò lè ṣe ìwọ ló lè ṣe buhari hmm. ò lè ṣe o kò lè ṣe kankan o kò lè ṣe kankan o ìwọ ni wọn bá ṣe o àwọn ìjọ náà máa ń tòótọ́ àmọ́ kò rí ilẹ̀ lọ́kàn àwọn ìgbé ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ń sọ pé kíkọ́ àrídébẹ̀ pé kò lè dá sí ẹyọ kan ní ọjẹ́ inú ẹgbẹ̀rún èèyàn yìí kò tí ó sọ pé ẹjọ́ débẹ̀ náà Buhari là ń pè Buhari yóò yóò ẹjọ́ débẹ̀ ẹgbẹ̀rún náà sọ́mọ́ àwọn ayípadà ẹnu wa wọ́n ń ọlọ́run kò lè ṣe o bánijọ́ mọ̀ báyìí. ha ha ẹ̀yin òṣìṣẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi oṣù márùn-ún oṣù mẹ́fà oṣù méje ọlọ́run o foríjà o. a gbọ́dọ̀ sọ̀rọ̀ ká má tètè sọ báyìí ká tó bẹ̀rẹ̀ sí tú Kùránì lọ àfi ká yìí torí pé ó fi ara ẹ̀ hàn wá báyìí apanupọ̀ pé àmọ́ ọfẹ́ kí mọ́ni wa ọfẹ́ kókún ọwá fi hàn wá bí agbégbọ̀ gbogbo Nàìjíríà ibi agbọ̀ sí kí sẹ́gbẹ́ gọ̀ bọ́ba gba ẹ ló mú gọ̀ mọ́tàn bọ́ yóò gba ẹlẹ́ torí ó mọ̀ pé nígbà tá à ń sọ́jú ní a ọmọ bọ̀ ẹ̀yìn ọgbà nípa bí sàdúrà pé kígbà rí wọlé gbogbo ọ̀rẹ́ bọ́ sẹ́yìn ọgbà bí àwọn olè ọgbà míì láti wá fẹ́ tún kó sí yóò mọ́tún gbólẹ́yìn ọgbà ń tiẹ̀ o tọ́ba lọ jáwé ògùgọ̀ fúnra rẹ̀ mú lọ́hùn tó gbé ìwọ̀n tí ẹ̀wọ̀ ọgọ́ à ah, tí ọlọ́run bá sànù ọpadà ọlọ́run ní kò lè jọ bọ́ sí ẹ̀yìn ọba o. ọkọ̀ jálẹ̀ lẹ. èmi gọ̀ o. ọlọ́run eh, ló jẹ́ agbára yìí o. orí ìwà lọ́rọ̀ àti wọn bá fẹ́ tí. a máa kó gé ìtàn ẹsẹ̀ ká máa kú tó rí ẹsẹ̀ ká òkèrè lọ́dọ̀ aláwọ̀ ọkùnrin ní ọ̀làhàn àti tó bá. fẹ́pẹ́ torí èyí nìkan tẹ́ sọ fún wa yìí lẹ́torí ẹ̀ láti yọ ní wá sí bàdàn nítorí pé abẹ́rẹ́ tẹ̀sí lónìí sọ́lọ́wọ́ pé eléyìí tí yóò tó kọ̀ sẹ́kù báyìí. ọ̀ tọ́ sẹ́kù. ń gbàtẹ́ yóò tún kankan wá sí bàdàn lẹ́nu ju pé afẹ́ bẹ̀rẹ̀ tẹ̀sí lọ́bẹ̀ ṣé wá náà nì ẹ̀ wá ń dọ̀ta ẹ̀ wá lé sí tọ́ba ti bàbá ẹ̀ dínkùn dínkùn lọ́rùn pé wọ́lọ́ lórí ṣe ẹ ìsìn yóò yí bírí yóò yí bírí ní ìsìn ẹ àwọn ẹni ibú ń pọ̀ ẹ wọ́n ti ta ní jẹ́ ní ibú wọn mélòó ni wọ́n mélòó ni wọ́n yóò kún lẹ́ni ìsìn gbogbo ọmọ tí wọ́n mọ̀ dá lọ ní ìsìn. àwọn tó fi Buhari wọlé ẹ̀yin ọ̀gbọ́rọ̀ ilé ẹ̀gbẹ́ yìí ńlá ẹ̀yẹ èèyàn ẹ̀gbọ́n ní baba gángan sọ fún ara wọn láìpẹ́ yìí wípé nínú ẹ̀mọ̀ tó sàwọn jù láyé ní ìbò tí ò tí ì parí táwọn òlú ẹ̀rí láyé àwọn òrírí ń jọ tí dìbò lágbàáyé ìbò tí ò tí ì parí tẹ́ntí wá ń bẹ́ ń kó agbára wá tẹ́ntí dìbò lọ pé ìwọ lọ wọlé kó láwọn òrírí láyé Buhari ní wọ́n pe jọ́ńtà ń pe àwọn àríkọ́lù rẹ̀ àti gbogbo ẹni kiri yẹn máa ṣe tèmarí nọ́mbà ẹ̀ mà àti yẹn máa wò gbé ṣéke ṣe gbọ́n buhari ni mo rí nọ́mbà buhari ẹ eh, mo rí nọ́mbà jonathan mo ní ah, ah, ọjọ́ ni ṣùgbọ́n wọ́n á gbé wò pé kí n gbé òun náà bàbá ní àkọ́kọ́ kọ́kọ́ court má wà lọ́wọ́ pé kí n àwọn wá gbìyànjú dáadáa àwọn afárá rẹ̀ gbé yẹ pé ẹ ló sà ta ló ń sọ̀rọ̀ ọ̀nà òun lòun sọ̀rọ̀ ahẹ́sà wípé mo ní kí n kí ẹ kó rí lé ní bàbá ló ń gbé fóònù lẹ̀ báyìí mo máa kókó kókó lẹ́yìn ilẹ̀kùn wíwé wíwé abala ni abójú ayé ni abala ni abójú ayé ni pẹ̀lú ó sì lẹ́kọ̀ọ́ lọ́ni bàbá abdulsalam ma pé ẹ̀sà kí ló dé na pé sáré kakọ̀ gbọ́ ní ìsìn ẹnìkan ẹnìkan pè mí ní ìsìn ẹnìkan pè mí ní ìsìn ta ló pè ẹ́ ó pé jọ́ńtà ló pè mí yóò pè ọ́ máa láti pè ọ́ ó yà ní kama bàbá ni mo tẹ̀lé abdulsalam lẹ́kẹ̀ẹ́ lábà ń lọ láíláíláí ó dẹ̀ sọ̀rọ̀ ó ní gbèsè wa débẹ̀ táwọn bá ló máa pé ẹjọ́ nọ́mbà kan wọlé ní ìsìn kankan olóko náà ni olóńkì ẹ̀ ó ti wọlé ẹ̀wọ̀n ẹ̀ mọ́bí adágbégbà ní o ṣe ó ṣẹlẹ̀ bá ń gbáyé bàbá gẹ́gẹ́ dàmà wàrí gẹ́gẹ́ dàmà fún ẹ̀ pé orí àgòyìí sí yẹn bẹ́ gbagbara yóò yà kú bẹ́ẹ̀ ni òyì sí bàbá Buhari wà bá délé pé ẹni ń bẹ́ ń jọba láti sixteen years ago tí ń bọ́ ń jọba tí ń bọ́bì kan bọ́bì kan bọ́bì kan àdìgbé yóò pọ̀ yányá wọn kú síbẹ̀ ni àdúrà yín lọ́gbà ayé mùsùlùmí àdúrà yín lọ́gbà àmọ́ bí ọgbà sí nìyẹn ẹja torí àdúrà kọ́bọ̀ mi káfọ́ mọ́gbọ́n hàn náà káwá bẹ́ẹ̀ kọ́sánù wa kọ́mọ́ fi wá tì sórí ọgbọ́n wa èrò gbogbo ẹ wa ni gbé ìtò nàìjíríà tó wọ́n wò lọ́wọ́ bọ̀ àtìgbọ́ àtòrò wọ́n rí ẹni tí wọ́n lè fi dípò Buhari pé kó wá síjọba ni wọ́n fi lọ mú àwọn tí wọ́n lọ mú Buhari wá pé wá síjọba ọ̀tá ẹ̀ wọn àmọ́ gẹ́gẹ́ tí wọ́n lè wọlé wọn lọ mú wọ́n yí sọ̀rọ̀ ẹ̀ èmi á dìbò wọn òdìbò tán lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n sọ di wàhálà máa lọ́wọ́ tí wọ́n tún bá fà yìí ṣé wọ́n á jọ rẹ̀ ni. àmọ́ Yorùbá kún lédè púpọ̀ pé mo jẹ́ ọmọ Yorùbá kọ́ wàláì wọ́n bá jẹ́ ọmọ Yorùbá má bínú ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Yorùbá kún lédè púpọ̀ Yorùbá ní kẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pín ọlọ́run o oríyìn wa o àmín àwa bẹ̀rẹ̀ sí ka tafsiri báyìí bí ṣe wà ẹjọ́ ayàwó la sùn sí lẹ́sìn súra wò sí ni ayàwó la sùn sí lẹ́sìn súra wò sí la ah, sí àwọ̀ lókè púpọ̀ subhanallah ẹni èjì ah, subhanallah ẹni èjì ẹni èjì ẹ̀yìn ńkọ́ kò sí sọ́wà lẹ́yìn ọ̀dà orí mẹ́ta ẹ̀yìn náwó ti ẹ̀yìn èyí náwó èyí ńlá sí ìdánwò lọ́wọ́ ibi kura ni tẹ fi jalè sí náà bẹlẹ́dọ̀ yìí tẹ kọ́ bẹ̀ kó bí a sùn sí rè ibẹ̀yìn la bí gbẹ̀ngbẹ̀ ayàwó la sùn sí lẹ́sìn ariwo mẹ́ta ọjẹ́ mẹ́rin títóbi ọlọ́run ẹjẹ́ ọmọ kan bẹ wájú náà wọ́ rẹ́dìmẹ̀ẹ́ ni kò sí láyé rí ìwà ní kọ́ bí torí bí n bá kọ́kọ́ bí kò sí èmi di ọgbà afẹ́nìkan táwọn náà náwó láwà wò pé sí ẹ̀yìn lè gbà tẹ́yìn bá wá sọ ọmọ níwà bí pé ṣé wọ́n gbà oní ọmọ àkẹ́ ẹ̀rẹ́kùsà ayàwó la sùn lẹ́sìn sọ́jìlá ni am aya 19 ndahakbar wẹ́ ọ̀dà habib ṣé wọ́n gbà wọ́n gbà wọ́n gbà àtìkí gbà ní èmi náà tó tẹ́ gbà o ó nu ọmọ àbíbù nù kò sí láyé rí njọ́ tó kéré táàmù kó lè mọ irú ẹ̀ ní ti ń gbà ń sọ́lá fà àmín bàtú fi àfà àti ẹ̀dùn anú gbanifọ́ náà dùn àfà rẹ̀ nù wá sí gbóyí dùnú fún wa la hawla wala quwwata àyà 19 lásùn lẹ́sì suratu Ali Imran kàfẹ́ta ni àm kí ló dé jama kí ló dé tásù sí 18 kí ló dé táàsù sí eighteen táàdẹ̀ sọ sí twenty kí ló dé tó yẹ pé ntànkà ń bí ọba tí ó lẹ̀ ní wa la fi búra bí bá ṣe ń gba kíkà la ṣe máa ń kà àwa ìdí máa ń gbé ayaba yìí láàsùn sí lọ́dún yìí ibi ọlọ́mọba fẹ́ àsùn sí náà láàsùn sí abá ń tú lọ tá ń tú lọ tá ń tú lọ nígbà tí èsì tẹ̀sí jẹ́ máa ń kàrà fún ìsàlẹ̀ máa mú léèsì fún wọ́n máa sáré sáré pé kí ẹran kan lè tètè kólórí kíkan rárá ọ̀rọ̀ ọlọ́run ni olọ́fẹ́ òní ó ń bá wa sọ̀rọ̀ lẹ́nu ẹni tí ń sọ̀rọ̀ lẹ́yìn ẹsẹ̀ tẹ̀sí táwọ́sírì olóṣì máa tó fẹ́ bá wa sọ. táwọ́sírì. ẹgbẹ́ lọ́dọọdún yìí máa ń sábà jẹ́ pé ibi abákó sí máa bá ń tí ń ṣẹlẹ̀ mú gẹ́lẹ́gẹ́lẹ́. kí ló wá dé tí? táàsù twenty tí wọ́n mìí ní pé n tó ṣe é pín méjì kí lórí èmi ò rí kọ̀kọ̀ ìsì máa jẹ a máa ń gbọ́ ọdọọdún yìí tó yẹ pé ibi abára wa rèé máa rí pé òkè ìyẹn ń túwọ̀n fún wa pé àdúrà tá a ṣe lẹ́sìn ìlàjì lásàdúà ìlàjì náà lọ́ba wa gbà kò tí kò èkún àyókún òpó dídì ẹni afẹ́ wọlé gbogbo rẹ̀ wá tún wọlé gbogbo ẹ̀ tún wọlé náà kọ́nà ọ̀sán wa ẹ̀dá kò jàmá ìjọ fẹ́ bèèrè wá wá gíjú ẹ̀ àkọ́kọ́ ń lọ torí pé àbèèrè irú orí àbèèrè irú orí gbá tí ń sì láyé lọ́dún yà wà ìní pé talọ́mọ ọjọ́ tí a so tẹ̀sí lẹ́nu lẹ́sí ọjọ́ kìíní bẹ́ẹ̀ ma déètì ọjọ́ nìkan la ní ọjọ́ kí la sùn sí kí la so tẹ̀sí lẹ́sí ọjọ́ wo ni wọ́n sì tẹ̀sẹ̀ tì o wọ́n tẹ̀sẹ̀ tì torí o lè ti gẹ́tì ẹnu sẹ́ẹ̀tì wọ́n tẹ̀sẹ̀ tì wọ́n náwó lẹ́yìn ta ló náwó ọjọ́ kìíní ọjọ́ Tuesday wàlá yà fà yẹ gbà kí ló ní jàmá ẹ dànù n tẹ́ fi mọ̀ pé ọdún yìí lọ́lọ́run fẹ́ pèsè òde fún àná. ọjọ́ tá a sùn lẹ́sìn látún bẹ̀rẹ̀ rẹ̀ ta ló ṣe fẹ́ kìdí irú ẹ̀ báwọn èmi ò rí kọ́kọ́ ìsì dá níwájú ọlọ́run lọ́dọ̀ ara mi tó kí n sọ pé kìíní kan mo jẹ́ àmọ́ lọ́lá ọlọ́run tó ní gbogbo ọ̀rọ̀ mo fi ń dá yín lójú lọ́dún yìí pé gbogbo àwa tí à ń gbọ́rọ̀ ọlọ́run ní lọ́dọọdún tá a tún wá bẹ̀rẹ̀ sí fọ lọ́dún yìí àrílájẹ̀ lórí ara wa lórí aya wa lórí àmọ́ wa lórí iṣẹ́ wa lórí ìgbésí ayé wa òní ọmọ mọ̀ dáwà lárí ààrẹ ní sọ̀rọ̀ orí wa pè lọ́dún yìí pé gbogbo àwọn yẹn ti ń fà wá lásọ ń sìn wọ́n ń fà wá lásọ ẹ̀rí wọn ni wọn ò tó fà wá lásọ hàn wá ni wọ́n ti ń fà wá lásọ lábẹ́nú pípé Buhari Buhari ní ṣéǹjì ṣéǹjì ní àmọ́ wọn ò tó fà wá lásọ níta ọlọ́run òjò débẹ̀ wọn kò sì ní débẹ̀ láíláí àmọ́ gbogbo ẹ̀ ń tẹ́ fi torí ọlọ́run tẹ́ fi gbà fọlọ́run á dúpẹ́ lọ́dún yìí iye méjì ni wọ́n jọ hàn lé mà nínú àwọn tẹ̀sílì ọdún nìyí àmọ́ wa gbọ́ nǹkan jọmọ́ bẹ́ẹ̀ tẹ́pẹ́ nọ́ọ̀sì kwan lọ sọ wípé má ṣèyí méjì má ṣe yè méjì ẹ má méjì ẹrù ọ̀pá èmi kí mo ti kọ́ Quran a sì gbèsè ẹsẹ̀ a sì máa ń tí ó ṣẹlẹ̀ lọ́dún yìí kábi pé ẹja máa ka eléyìí lọ́dún tó lọ ẹja máa fi kíka tẹ̀lé ìsọlù tí ń bọ̀ àmọ́ àṣebá wà ní mi lọ́dún yìí ni èrò wa nìyẹn pé èrò ọ̀rọ̀ ọdún ni a wà ní mi èrò wa nìyẹn ẹ àmọ́ ń bọ̀ kí oore wa ó pé ọwọ́ àdọ̀ lára ẹ̀ẹ́ bàbá ti jẹ́ pé bó ṣe fẹ́ náà lọ́bá rí a lè yàyọ̀pọ̀rọ̀ a lè máa yàyọ̀pọ̀rọ̀ tí yẹ pé èyí ò ní dá àyà àyà 20 láti wá gbé ní àbí ẹ̀ẹ́ ọlọ́run tó fún yín kà lè sí yóò fún yín kà lọ́dún yìí náà ẹ wá gbé fún akẹta fún wa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون الذين آتيناهم الكتاب ọlọ́ni àwọn èèyàn ta fún ní tíra wa yáàrí fún náà wọ́n máa wọ́n máa ta ni wọ́n yàrífúnàwó wọ́n mà àwọn àlùfáà àwọn àlùfáà wọ́n wá tún wú yìí sí méjì yàrífúnàwó bàbá fẹ́ wọ́n ní a lè sọ pé tíra ń gbẹ̀ pé ọlọ́run sọ pé àlàdínà آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ẹ̀dàkùn jama mo gbàgbé ọ̀rọ̀ kan ọlọ́run foríjì mi àìsí sábà gbàgbé o ọlọ́run lọ́kàn ní kí sùfẹ́ jẹ́ àgbàgbé lọ́dún yìí o òun náà ni àwọn àáfàá wa o àwọn àáfàá wa o àwọn àáfàá tọ́ ẹ pàrọ̀ ọlọ́run ló ń sábàbí fún wa o ara oko lè mí o ara oko àkùfò ni mí o ara oko àkùfò ni mí o báwọn ilé àbá ń pè ara oko mi ni kúrọ̀. ẹ̀kúrọ̀ ọmọ oko gíràn ní àwọn àfáà wá sọ ọmọ ará okú dẹ́yìn táwọn èèyàn wẹnu rẹ̀ tẹ́ ń wẹnu rẹ̀ bí ti ń àwọn àbáyà awọ́rọ̀gbàgbé wọn bàbá àgbà kan olóyún láti pọ̀tán dáadáa amina olóyún láti pọ̀tán dáadáa amina olóyún láti pọ̀tán dáadáa amina tọ́lọ̀ ń sọ fún bàbá náà mọ́jẹ́ ó bàjẹ́ amina ara wọn náà làwa náà mọ́jẹ́ á bàjẹ́ amina ọlọ́run bàbá àgbà ní máàdùn làárọ̀ bí ọlọ́run bá ní kẹ́ wọn bá ní jẹun amina bàbá nǹkan wọn jẹ́ bàjẹ́ o. Allahumma àmín. bàbá àbàrí máa bí arọ́ bí tí wọ́n ní ní lẹ́yìn òdì mọ́jọ bàjẹ́ o. àmín. panigẹ́ manigẹ́ wọn o. Allahumma àmín. bisimilayi kúrò lọ. jọjọ. ilé afi kan bàbá àgbàndì kan. Allahumma àmín. ìgbà mo fẹ́ máa lo iṣẹ́ wọn ni mo rántí mo fẹ́ máa lo iṣẹ́ wọn máa rántí oníṣẹ́ ah, wọ́n ní لا خير المفعول نسي فاعله الله لا خير المفعول نسي فاعله كسور إذا غفل المفعول فالفعل شاهد ولا أنسى فيه دنيا آل المعلم ولا أنسى فيه دنيا آل المعلم رأيت أحق الحق حق معلمي فأوجبه حفظا على كل مسلم ولقد حق أن يداها إليه كرامة لتعليم عارف واحد ألف درامي أسمع بالكبير ìmọ̀ rẹ̀ ò ní kú láíláí àmín ẹ̀gbọ́n tó forí wí akọ̀rọ̀kọ̀lá ọ̀rọ̀ àwọn ọmọ ìgbà rẹ̀ pèsè mọ́bọ̀ wí ni إذا غفل المفعول فالفعل شاهد إذا غفل مفعول فاعله والفعل شاهد bí ẹni a sí ń sẹ́fà gbàgbé ẹni ó ṣe ṣe bí iṣẹ́ ara rẹ̀ ó máa ju ẹni ó ṣiṣẹ́ sí lára ìsáàgà fọ́lá ẹni wọ́n ṣe ń sẹ́ tí wọ́n á rè kéńdé ń ta bí ẹni pé màlẹ́kà lọ́kọ́ ní kéwú ẹlòmí abẹ́ lọ pé wọn ò láàfà àlóhùn ò láàfà ọmọ pé lábẹ́ gígọ̀ ní kíyàn sọ bẹ́ẹ̀. ìsákàbálà lè mọ búrúnù wàlífìlù fi kọ ìmọ̀ èèyàn fún yàn pé máa mú màrẹ́ àfẹ́ má ni kí wọ́n má mọ̀ ara alẹ́ yorùbá lọ́gbọ̀ tí wọ́n ń gbogbo ẹni tí ọ̀la àfáà níbi orí wọn ti là ń jọ ohun àtòrẹ́rẹ́ tí wọ́n lajú wọn kì í gbárùmọ̀ bẹ́ẹ̀ ìsáàgà fálàlì mọ̀fúhúlù ìsáàgà fálàlì mọ̀fúhúlù fàíbí ló ṣáàyìnrò bẹ́yìn àbá gbọ̀ tó lọ́wọ́ ẹnìkan kó sí oníṣẹ́ ebi sẹ́ẹ̀rẹ́ ó sì máa jẹ́rìí gbàǹkan ní ẹ̀ṣẹ́ dúníyà fi àlà mọ̀álímì. wọ̀lá ánsà fi dúníyà fi àlà mọ̀álímì. àfààlẹ́ mi ń tèmi o láyé kan tí mo wá yìí o ń gbàgbé sí àwọn àwọn sẹ́ àwọn sí àfa mi nígbà. wọ̀lá ánsà fi dúníyà fi àlà mọ̀álímì. àwa ọ̀rọ̀ jẹ́ àkóbá fẹ́ yìí tẹ́ ń bọ̀ lẹ́yìn àgbọ̀dọ̀ kóbá yìí tá a ti ń fẹ́ kóbá yìí láàmà ṣe báwọn kan ṣe ń ṣe ní ìsìn mo dẹ̀ sọ́njẹ́ òní ó sọ fún àwọn akẹ́kọ̀ọ́ yìí pé kò lé kò lé ọ̀rọ̀ sọ̀ra ẹ̀ ẹnìkan tó mọ oore tó mọ oore tó dúpẹ́dúpẹ́ tí ò dúpẹ́ tán àtẹnìkan tó pé kò ní ìtúbẹ̀ yẹn ẹjá máa wo ohun tọ́lọ́wọ́dà lẹ́jọ́ láàrin fún méjèèjì ìbọ́lọ́wọ́dà bàbá gbani máa dùn láàárọ̀ ní mi rí lójúbọ̀ táwọn tí wọ́n sọ alifọkànbalẹ̀ sí wọn péjú bàbá bá ń bẹ́ nu mọ́tò tí wọ́n bá kọjá wọn níwájú bàbá wa àgbàdá náà sẹ̀ àbó tí wọ́n á dìde nu mọ́tò dùn báyìí tí wọ́n kọjá wọn dìde bàbá ó dìde nu mọ́tò báyìí. bí n sì wá rí òun orí tí ọmọ àwọn tọmọ bàbá wa lánàṣẹ tí gbogbo yẹn bá jókòó wájú bàbá má dùn sí jókòó yìí tí ọmọ bàbá lánàṣẹ bá ti jọ báyìí bàbá ó dìde gbogbo ara dìde fún ọmọ ọmọ wọn sí ni bí n bá rí tinú ọkọ̀ mórí títa ẹ wá wáyé bàbá má dùn baba madu nìkan sí lánàá sí kàn kíw ó dà baba lánàá baba madu nìkan sí lánàá sí kàn kíw tó hàn bàdà baba nìkan kọ́ hàn wọ́n kọ baba lánàá kẹ́kẹ́ mi náà nké tí hàn ju baba madu lọ ní àná lówó ní gbogbo ẹ̀ lẹ́wọ̀n yẹn lánàá lẹ́gbẹ̀ẹ́ wọn àmì máa fà lùtẹ̀ mọ́ àkànní dákọ̀ wọn ni lẹ́ẹ̀bẹ̀ yìí lẹ́ẹ̀mọ̀ wọn yẹn ẹ̀mọ́ ẹ̀kẹ́bẹ̀ ẹ̀mọ́ wulẹ̀ wọ́rí àti mọ̀ wọ́n wàlá àǹsàbí dòríyà fi àlàmọ́ alìmí. mo fẹ́ máa lọ sí àwọn àfà iṣẹ́ bàbá ní ìkan tí wọ́n kọ́ mi débì kan pẹ́pẹ́ tí wọ́n bá kọ́ pé máa kọ́ yàn débẹ̀ tí máa jùúlẹ̀ wọ́n ti parí orí sí lára lẹ́yìn náà bàbá tó wá mú mi fún ara wọn fún ara wọn òfin lẹ́kọ̀ọ́ lọ bàbá má dùn lé bàbá máàdù làárọ̀ bí wọ́n lọ bá wọn lọ mú mi bá wọn lé nítorí àkọ́kọ́ ní àkọ́kọ́ kọ́kọ́ mọ́lé bàbá máàdù láyé nísàlẹ̀ ọ̀sán bàbá ni wọ́n mú yín lọ bàbá ní kìkẹ́rù mú mi lọ fúnra wọn mo tẹ̀lé wọn jọ náà wọ́n mi lọ ọmọ iná tó fẹ́ wá sí máàdù ní ìyọ́ lọ wọ́n dẹ̀ ah, abrahamani eto se yí àwọn jàmọ́ yìí sí báyìí wọ́n ṣe báyìí bí sọ́jọ́ náà nìyẹn wọ́n ní àbùdá máa ń yẹ ṣe báyìí àwọn kan ti wá ṣáájú ọmọ yìí ó tún mú yìí náà wá. àní wa sọ wá dẹ́yìn tí ó máa rí kéde nísì. ipe ọlọ́run sọ ipe alladhina atayna humul kitaba. alladhina atayna humul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum alladhina. خسروا أنفسهم فهم لا يؤمنون ọlọ́ni aládìnà àtẹ́yìnà òmùlìkì tàbà كتابا èèyàn tàà ترى ní tíra yàrí fún wa ma ìgbàgbé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan nìyẹn tàbí lọ́tí ọ̀rọ̀ àwọn àlùfáà tí mẹ́mẹ́ ní ìgbò ní padà sí èyí tàà sì mà gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni wípé tí dọ̀mẹ́rù dọ̀mẹ́rù tí ìbá ti ṣe dọ̀mẹ́rù sáání tó máa lọ wájú dọ̀mẹ́rù tí máa padà sẹ́yìn ókọ tó bá súnmọ́ dọ̀mẹ́rù ní dọ̀mẹ́rù padà sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ kìtáàbà láti rí ọlọ́run ní alladhina atainahumul kitaba ya'rifunahu àwọn afọwà ń tọ́ ibẹ̀ yẹ a lè sọ pé wọ́n dá tíra mà tíra ní wọ́n dá mà tíra wo Al-Qur'an Karim wọ́n ní ṣùgbọ́n bá a sì lè tu sí iná la lè tu sí pé ya'rifunahu wọ́n mọ Muhammad wọ́n mọ ànábì wa wọ́n ní ẹ̀rí ń bẹnu táàfì mọ̀ yí pé àní sọ ń táwọn onínáwó sọ ń bẹ̀wọ̀n àní lo ń táwọn onínáwó wí àní lo ń bẹ̀wọ̀n lọ́dọ̀ tí wọ́n ìsìláwò tí wọ́n ní pé ó kọ́ tó bá súnmọ́ dòmíìrù dòmíìrù padà sí lọ́dọ̀ <clears throat> lápẹ̀lú ní ìsìn rahaitu sayida wa amura rahaitu sayida wa amura labari bá ń tán adákun yẹn méjì ńgbà tá a mú dọ̀ méjì wá lẹ́yìn rẹ̀ a bá mú dọ̀ méjì wẹ̀ nìkan wá. rahaitu seyida wa hamura yakulu li an ubaliga ta iyatahu iyakun mo rí sẹ́yìdù àti amúra ó dẹ̀ sọ pé kì máa kì yín. ìwúnà méjèèjì. ìwúnà méjèèjì. arakumula. àti pé ẹni adákọ tó súnmọ́ dọ̀mẹ́rù ló ránṣẹ́ kíkí ni sẹ́ni à ń bá sọ̀rọ̀. tọ́lọ́mà. sẹ́yìdù takọ́ dákọ̀ kò kí bàbá wọn. ó kò kí wọn. ní lúgà. olóhùn ní kí wọn. ẹ ọ̀nà ẹni tó sọ̀rọ̀ máa ma fi lúgà hàn pé sẹ́yìdù ọ̀ránṣẹ́ kò sì wá pẹ̀lú. àmọ́ alùpàǹtẹ̀rì ó kọjá ọmọ náà ẹjẹ́ máa tú wá tútùkútù tàbí sọ fún gbogbo ẹni tí ọ̀ láàfà kọ́lọ̀ láàfà náà gbogbo àwọn àǹdí ọmọríkì ìlú máa di ọmọríkà nǹkan gbójú sánmà kọ́ ní à ń pè ní kéwù lọ láàfà kí màrẹ́ lé lálùbáríkà kọ́lọ̀ lè fún ọ ní bó ṣe máa sọ̀rọ̀ tó fi ní sọ̀rọ̀ dáràn wú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni anábìláwà pè wọ́n nítorí pé ń bẹ́ẹ̀nù àyà yìí ẹ̀yí ń bẹ́ẹ̀ ń bẹ̀ tó já mọ̀ pé anábì ni ọlọ́run gbà lérò kí ló gbólò náà kàmá yáàrì fúnà abúnáàhù kàmá yáàrì fúnà abúnáàhù wọ́n ní bẹ́yìn mọ̀ wípé basaru ni muhammad ni ọlọ́run wọ́n ma bí wọ́n ṣe ma ọmọ wọn wọn àwọn yẹ̀wù rẹ̀ kánàbí tó dé wọ́n ti mọ̀ pé bí ó ṣe rí nì bí ó ṣe rí nì bí ó ṣe rí nì tó bá dé ṣe wa mọ ọmọ rẹ̀ ń ní a ti mọ̀ kó tó wọ́n bẹ̀rẹ̀ mọ̀ pé báṣàrù ni ànábì èèyàn ni ah, àti pé nígbà tó lọ́n fẹ́ sọ pé wọ́n mọ̀ ọ́n tó fẹ́ fi jọ́ bí ẹ ṣe mọ ohun tó ń sí èèyàn ló pè àbùnáwù ló pè kò pé ní kíra kọ̀rí nànú kọ̀rí nànú tó jà ìyámọ̀ ìgbé ànábì ni ìyẹn padà sí ẹnìnú hmm. ẹ̀kejì ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ṣe àníbọ̀sọ̀rọ̀ lára ọkùnrin ni ń gbọ́lọ́ fẹ́ mú musa bá ubi yìí wá fún àwọn nasara ọmọ tí wọ́n lọ́kùnrin náà ló mú wá wọ́n sì gbóbìnrin kò pé yáàrì fúnà kàmá yáàrì fúnà bànáta pé wọ́n mọ̀ bí wọ́n ṣe mọ́mọbìnrin wọn wọ́n torí pé akọ lànàbì ọlọ́nà wa dá akọ akọ pé bí wọ́n ṣe mọ wọ́n mọ akọ bí wọ́n ṣe mọ akọ náà èyí ò bá wọn ọ̀rọ̀ míì tún ni wípé wọ́n ní ọlọ́run dá akọ ọmọ wọn ọkùnrin wọ́n ní ká lè mọ̀ pé alákòsí pínyéhun ni yẹ̀wúdí àti nàṣàrà lè fi àyà tó túmọ̀ àbòsí tẹ̀lé wọ́n ní ká lè mọ̀ pé alákòsí ni wọ́n wọ́n ní ká làbí tó dé ntọ́rọ̀ ń sọ yìí oúnjẹ agbọ̀ yìí pé wọ́n ti fẹ́ràn rẹ̀ bàjẹ́ wọ́n ti fẹ́ràn rẹ̀ bàjẹ́ kó tó dé tọ́wọ́ adé tí a dọ̀tá ẹ̀ wọ́n torí pé ọlọ́run sọ pé yáàrì fúnà wú kàmá yáàrì fúnà abúná àhún wọ́n ń bẹ̀rẹ̀ pẹ́ yìí èèyàn ẹbẹ́ láìkì ọmọkùnrin jọmọbìnrin lọ ìtàwọn èèyàn yẹn láìkì jù lọ́lọ́run fi ṣàpèjúwe bí wọ́n ṣe máa nábì èèyàn pé wọ́n ti máa nábì wọ́n ti fẹ́ràn rẹ̀ parí kó tó dé ọwọ́ adé tán yàmá ọ̀dọ̀ta ẹ̀ ó ní mẹ́rin yàmá ó ní mẹ́ta èyí ò wàhálà kéèsì fẹ́mi àti ẹ ọ̀gbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ wọ́n á já kéèsì fún wa wípé ẹ̀ẹ́jọ̀ máa sọ̀rẹ́ lọ ìwọ àti fúlánù hmm. fúlánù tèmi kọ́ o ẹ̀yẹ kọ́ o kìí súnmọ̀ lù hmm. lábájá ẹjọ́ máa sọ̀rẹ́ lọ nígbà tí ọ̀rọ̀ rẹ bá rí ní gẹ́lẹ́gẹ́lẹ́ bó ṣe fẹ́ tọ́bẹ̀ tọ́bẹ̀ dáa bó ṣe fẹ́ lọ ẹ̀ẹ́dọ̀ta o ọ̀rẹ́ rẹ máa fẹ́ kí wọn náà lu mọ́tò bí òun kọ̀ọ̀kọ́lé bí òun kọ̀lọ̀ ájì bí òun sọ́bẹ̀ ìjọ tí mọ́tò tọ̀rẹ́ rẹ̀ òpó nìkan títí ẹ́ di méjì ẹ̀ẹ́dọ̀ta o wọ́n ní ọ̀tá wọn wà á burú ju ọ̀tá gangan tẹ́lẹ̀ lọ kí ni òjò burú jàmá nítorí pé ò ní mà kó ti dọ̀tá ìwọ ò ní mà kó ti dọ̀tá ọkùnmọ̀ tá a tì lọ́ta ó ti dènà sí abẹ́ẹ̀kọ́ ni ẹ ò ní bẹ̀yìn lọ́ta ha la ilaha illallah muhammadu rasulullah sọ́dà ọ̀rọ̀ anábì fún àṣẹ sọ́dà látòkèdélé ẹ̀kọ́ ni fún àjẹmọ́ ẹwọ ọ̀dá tí yẹ̀wú bá nàbí ṣe tí nàṣàrà bá nàbí ṣe ẹni ẹ ti fẹ́ràn parí tẹ́lẹ̀ bàbá ìmáàmù ọlọ́ ẹ́ wọn ò ní kò tí wọ́n ekú ìrọ̀túnà fi gẹ́ ìsìn ibẹ̀ ilẹ̀ sọ fẹ́ mi ń gbàtà adé aram adé maka ọjọ́ta kọ́ wọ maka rí pákọ̀dé maka báyìí láyé ọjọ́ta kọ́ wọ bẹ̀ wọ́n wá jáwa jùlẹ̀ àwa lọ sí aram ń gbàtà adé aram àwa kù sádàkà wọ aram bí ìhìn sí títì yẹ tó wá di pé wọ́n ń fèjìká gbé àwọn èjìká náà fi ń gbé èèyàn dàbí ń gbé fi ń gbé èèyàn rẹ̀ níbi pípọ̀ bẹ́ẹ̀ máa mú wa ní bàbá lágbè mo ní ẹ̀ wọ́n ní wọn alánìkan bínú ànábì mo ní bẹ́ẹ̀ ni à wọ́n ní wọ́n bínú ẹ̀kú ni o wọ́n alánìkan bí olóòrùn sílẹ̀ ìforí òtọ́ ni òtọ́ ẹ̀ẹ́lẹ́ bí ẹ̀ẹ́lẹ́ bí aram kẹ mọ́rùn ẹ̀ ó ti pọ̀jù ẹ̀ẹ́ mọ́ sọ kí ní gan fún anú wá sí pé ọba dáadáa lọ́lọ́run ó kẹ̀kẹ́ pé ọba dáadáa ni ìmọ̀ dáná àṣẹ lọ́rùn àmọ́ ìmọ̀ bẹ́ẹ̀ tán kàdára sí ọlọ́run ẹjọ́ rìn wọ́n ní àjọ rìn àmúlò lówó ẹni balabala balabala tẹ̀gbẹ́tẹ̀jọ́ náà ó sì ti pé ìbá ń yọ wájú ìbá ń yọ wájú tí ìbá sẹni ọlọ́run pọ́nyán pọ́nyán pọ́nyán ní ẹlẹ́jọ́ máa rìn lórí ẹnìkan ó dùn fẹ́nìkan lọ ìní ó tún máa kọ̀ntínú lọ yóò wà sábàbí fún nìyẹn yóò fọ́rọ̀ sábàbí ẹni wọ́n pé ní ẹ̀ga ni pé kọ̀mọ̀ àwọn ọmọ ní ìsìn yóò sá wọ́ra sí lọ́rùn lójẹ́ pété báyìí tó bá tó wálé nìkan lára rẹ tó rẹ rẹ ń lékún tí ò bínú pọ̀ rẹ ní ọlọ́run àdéhùn ọlọ́run ní kíní yẹn èyí ń bàtí èyí ọ̀rọ̀ wọ́n ní ìdáwọ́já ẹ̀kẹ́ olóòna ń ké sọ́ra àwọn olóòna ń kéèsì ń bọ̀ ibi ilé jẹ́ bẹ́ẹ̀ ọba jábí pé wọ́n ń lórí ara wọn ìní ló gbẹ́dẹ̀ lọ lọ́dẹ́bẹ̀ oníyàn lórí oníyàn lórí àwọ̀ àìfẹ́ kékeré ẹni ojú ni lọ ló bì ó fẹ́ kọ́ dáa fún bọ̀tì kò fẹ́ kọ́ dáa fún jù lọ ọ̀gá ẹni ẹdún nìyẹn ẹ̀ẹ́ ọmọ àdáa fún jù lọ a máa fún ní ìròyìn pé ọlọ́run ti ṣe kí nígbà o mo rí pé ẹgbẹ́ ọkẹ́ tó máa tó máa kó ọlọ́run ti ẹ̀sà ẹ̀sà náà ẹ̀sà ló tó ṣe fáwọn kan tẹ́ rí o abẹ́ rí àwọn kan ẹ̀sà náà wà láì wọn tọrọ ẹnu ọ̀rẹ́ tẹ́jọ ń bọ̀ tẹ́jọ ń bọ̀ tọ́lọ̀ wọn dẹ́kálukú wọn wò ẹni ọlọ́run fún ní nǹkan ọ̀dàwò ẹni tó fún ní ẹni tí ó pé kò fún ọ̀dàwò ìfi ẹni ọ̀dàwò wọ́n jà pọ́jọ́ ń páàsì lọ páàsì lọ páàsì lọ òun náà òun náà ò wú jù wọn lọ kò wú jù wọn lọ pé òun lè bá rìn máa tó gbé ìgbàdá wà nìyẹn bákan ọdún náà faradà yìí pé ọlọ́run ló ṣe fún tí a náà ń bọ̀ yóò sì tún á sọ fún wa pé òun lè lè bá yín nìyẹn má bẹ́ẹ̀ bá pẹ́ ní imani lọ́tún ó tún kú gósì náà tún ní imani ní kúmá ìwé tọ́lọ́ ti tẹ́mi ẹ̀sìn májèmi wọ́n bàjẹ́ ma. àmín. yẹ̀wùdí wọ́n padà dọ̀tá ànábì. sallallahu alaihi wasallam. gbogbo ọ̀nà sílẹ̀ sọ́lọ́ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn sọ́lọ́ fọlọ́ jóde jóde jóde jóde jóde. ọwọ́ adé kò débi sí ibi tí wọ́n rò ibi tí wọ́n jẹ́ wàhálà nìyẹn. kò síbi tí wọ́n rò wàdà àkọ́kọ́ nù a ah, kò òun wá ni arábìnrin mo ṣe bẹ nìyẹn gbàtọ́ ló ọkọ ẹ̀ wọ́n ní ọkọ yìí mà fẹ́ sinmọ́ sí náà ó lóun jẹ́rìí ẹ̀ ó ní ò bí dáa tó bá wọn nígbà tí èsì nígbà wọ́n láwọn èdè sọ́kúsọ jù àná wọn máa rí bá wọn ráwò òun náà wá fẹ́ dẹ́wò pé kò ń yẹ̀ wò pé irọ́ ni àbò tọ́ pé àfa ẹjókòó ẹ̀dá kọ̀rọ̀ wà mo fọlọ́run bá lè kí ọ lábẹ́ yìí gbogbo nǹkan mi bẹ̀ yìí tí wọ́n fẹ́ sọ yìí ẹ máa wò pé yóò bì mí nú ẹ̀dá kan ẹ̀ sọ basiri ni ẹ sọ ẹ máa wò pé yóò bì mí nú bẹ́ẹ̀ bá rò pé yóò bì mí nú wàláhì ò lè má bì mí nú wà láwọn bí fẹ́ pípẹ́ tó wá di mẹ́tàlá ẹ̀pẹ́ bí ní wà láì tẹ́ bá pé yóò bí mi nú yìí má bí mi nà àmọ́ ètí yóò kà bí mi nú ni pé kẹ́ ẹ má sọ bó ṣe jẹ́ yé gbọ́n bínú sí wà láì. tó pé ìfẹ́ máa gbọ́ ara mi káàkiri mo sì mọ̀ yín mo jẹ́rìí yín ẹ̀yin náà sì mọ̀ mí ẹ̀ mọ̀ tí mo lè ṣe ọmọ tẹ́yìn náà lè ṣe ẹ̀gbọ́n wọ́n ní ọmọbìnrin kan lọ́nà bí báyìí báyìí pé ẹ̀ ń lọ bẹ̀ wọ́n ń sábà rí ń bẹ̀ rí ń tẹ́rí ń bẹ̀ yẹ kọ́ ni mo fẹ́ bí èso tó àbẹ̀rọ yẹ èso yẹ ní ìbéèrè yẹn òótọ́ nìyẹn náà ṣùgbọ́n mo kàn fẹ́ béèrè yìí pé òótọ́ nìyẹn ìyẹn ń ṣe pé mo mi ìbéèrè yẹn ṣùgbọ́n mo fẹ́ béèrè ń bẹ̀ ni wípé ẹjọ́ sí lóòótọ́ ni pé ẹfẹ́ fi ṣe mọ́ sí náà ni sísà yẹn ló máa o sísà yẹn ìyẹn dáadáa ni o sísà yẹn ọ̀rẹ́ kódà ọ̀rẹ́ ọ̀rẹ́ òun ni o sísà yẹn àti o kò sí kankan ṣe o ṣùgbọ́n mo kàn fẹ́ mọ̀ ní o ẹ ṣàṣe déédéé bí àfa àbájẹ́ ní ṣe mọ́ tí ó wà ní iye tí àwọn tí a máa ṣe mọ́síná táyé wọn tó fi máa dá lọ lẹ́yìn mọ́síná tí ó bá ní lọ́wọ́ ibi tí mo bẹ̀rẹ̀ sí fẹ́ fẹ́ nìyẹn ló fẹ́ níbẹ̀ yẹn. ó sì fẹ́ gbọ́ ọ̀fẹ́ gbọ́ nítorí ẹ̀kọ́ fi dáhùn tó fi ní fẹ́ ìyàbọ̀ ọ̀fẹ́ gbọ́ ọ̀fẹ́ gbọ́ èyí náà yẹn máa tẹ́tí sí ìmẹ́ran mọ́síláṣí ní ìsìn máa dẹ́yẹ kan kí èétọ̀ ń fẹ́ ṣe tí o ẹ̀fí ń da ohun fọ́ mú yẹn náà náà ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ sórí ibú kó tó di pé èèyàn ó sì mọ́síná yóò da yóò ní iṣẹ́ lọ́dọ̀ gómìnà tẹ́lẹ̀ ń da yára ẹ̀rú o tí bẹ́ẹ̀ bá wá bá òun bá ṣe dáhùn rèé ẹjẹ́ máa yọ kíkà òbí wọn bá gbọ́. bẹ́ẹ̀ni mo ti ẹ̀kọ́ rárá ọkọ̀ pẹ́sàn méjì kalẹ̀ o ti dá ọ̀kan fún rẹ̀ o ti máàkì ọ̀kan pé ìyẹn ò lékiní ibẹ̀ ni o ti hàn ibẹ̀ ni ó ti hàn náà tọ́bẹ̀ tọ́bẹ̀ ilé tọ́bẹ̀ ilé fọ́bẹ̀ yẹ ẹ̀rù pa tọ́bẹ̀ máàkì bẹ̀ ń pé bó ṣe wúyẹ̀ rẹ̀ yí à ẹ̀rù pa ọ́ egbó náà ẹlẹ́à owó tó ti ẹ̀ wí dùn òní wọ́n rí mi lọ́nà kìíní kò sì ní èyí ò ní di subhanallah ó sì lọ bà mí gbọ́ ṣé mi lè lọ bẹ kí mo dàbí lè fún ọ sọ ṣé mo lè lọ bẹ kí mo dàbí lè fún ọ ṣé mo dàbí lè bẹ fún ọ. sọ́ọ̀bù oníwò lọ. síbẹ̀ wàá lọ bẹ̀ ó sì lọ bẹ̀ tó tó àbí síbẹ̀ wàá lọ bẹ̀ síbẹ̀ mo lọ bẹ̀ ẹ wàá lọ bẹ̀ síbẹ̀ mo lọ bẹ̀ mọ́lọ̀ rẹ̀ sí mọ́ lọ́ọ̀bẹ̀ tó ti lọ gbàmí gbọ́ ó sì lọ gbàmí gbọ́ ní ìsìdàbọ̀ yẹn fún ọ ó sọ pé tí bíjí máa bẹ̀rẹ̀ láyé mọ̀ dágbére ìdẹ̀dẹ̀bọ̀ yẹn bẹ̀ yẹn wọ́n ti fi ń lẹ̀ pé mo ti lọ́ọ̀bẹ̀ nìyẹn ẹlẹ́à inú ilé ìyàtọ̀ ìyàbò sí o inú ilé ìyàbò ti bẹ̀rẹ̀ mbẹ́ o èyí ò lẹ́ẹ̀ máa fà tí dáhùn kejì òfin ní wáyé tásìkò owó ètò takú bẹ̀ yẹn wọ́n náà hàn bẹ̀ yẹn létí gbalagbada ní tílé ma àkúbẹ̀ yẹ pé ní ìjẹ́ ìmọ̀ tí mo lẹ́tọ́ kí mo fẹ́ gbàgbọ́ sí kí mo fẹ́ sọ ní ìsìn kí mo fẹ́ sọ pé gbàgbọ́ mọ́ ní ìsìn tí má ní lọ tí má ní lọ òdìgbọ́ mo ti mọ lọ òdìgbọ́ àbí àti mo lọ láti lọ ọlọ́ rẹ bákan náà ní. ìwọ gbà lọ kí o jẹrẹ. yasun yafilẹ bẹẹ n mẹta ìgbàlagbọmọnú lẹ́yìn ẹ ó ti dáa ètò ìfọgbẹ wọ́n sì dùn mú ọ̀dà náà ẹ̀ má bínú nígbà tí a sì ní ọ̀sẹ̀ tó sọ fún mi èmi gan kí oyin tó tọ́ ṣùgbọ́n gbà pé ìyá akíní ó lánàá ìjọjúmọ́ lẹ́fọ́ yìí bẹ̀. mr sista bí ṣe ń sori ni. ó lè máa bí tó kìlọ̀ kìlọ̀ fún wa pé ẹ̀ẹ́n. ilẹ̀ tó wò fún. sẹ́yìn ẹ̀ ń gbẹ́gbẹ́ òrùn. ó yí pé ẹ bọ́dà yóò lé wú o èèyàn bá ń jàre ń pẹ́ torí pé kèye serú ètè mi fi gangan ni tí ọ o mọ̀kà mú sáǹpù kàwá ni sáǹpù pẹ̀lú eh, kéyìn ìjọba àti pé ìyàwó rẹ̀ náà ẹjẹ̀ òkè sẹ́ẹ̀tì ni o ó ti mọ ó ti gọ́dì ọ̀bẹ̀ yẹn. ó ti mọ kó di ẹ. àfikọ́ ọlọ́pọ̀lọpọ̀ bá tún gbé mi náà wá ọmọ wo ti yanjú ẹ̀ náà. Ah, má bì í mú bí kóòdù o. ọmọ ah, àti يعرفونه كما يعرفون أبناءهم wọ́n máa nábì bí ẹ mọ̀ bí bàbá mọ̀mọ́ wọn ni ó ṣe wá jẹ́ tí ó dé tí bàbá tó á di wàhálà ẹ ọlọ́run lọ́gàgà bẹ̀ yẹn gbogbo ẹni tí oore wọn ó dé tí ó máa bínú májè wọn ó tí àmín tó oore wọn ó fi dé àmín tó bá wá dé ọlọ́run jẹ́ orí inú bí Allahumma àmín wá mọ́jà mọ̀ pé bínú àmín ìtọ́nà nìyẹn àìdíkọ̀tẹ̀ ní okú tọ́tà rẹ̀ kan bá kú mẹ́wàá ní ọ̀rọ̀ kó nǹkan náà ẹ̀yọ kan tó kú mẹ́wàá ní ọ̀rọ̀ kú ẹ̀ kí lọ́kàn mi tọ́tà òkú o lè gbáyé láì lọ́ta ni ẹgbọ́ ọgbọ́ sẹ́yìn náà mẹ́lájú ní gbáyé láì lọ́ta ẹ̀yìn nígbàgbé jẹ ọkà tí nǹkan kan ò dà sáájú ọkà ẹ̀rí bí ẹgbẹ́ jẹ ọkà kan nǹkan kan wà á gbé ìgbà kankan ọ̀sẹ̀lẹ̀ ṣáájú rẹ̀ ẹ̀ lè láyé bẹ́ẹ̀ bá fi odóògùn èlùbọ̀ mọ́ tí ọmọ odó àti ìyá rẹ̀ ọ̀bá jà kó tó jẹ ká sírin àti ní ọjà irin àti ní sí wọn máa gbójújà kóra wa kí wọ́n tó lé lérìbọ̀ jẹ àwa lórí lọ́jà náà ló tún gáhùn wàá máa ní tí ó pọ̀ ní kí ó kà ó gbogbo ní lọ́ta. jẹ́mílẹ̀ àdúwọ́tà mẹ́sàtọ̀ àtàfà iná hù. jàrí alámọ́lá. jẹ́mílẹ̀ àdúwọ́tà mẹ́sàtọ̀ àtàfà iná برفق يطمع في صلاح الفاسد برفق يطمع في صلاح الفاسد إن الحسود وإن أراك سوددا منه أضر من العدو الحاقد منه أضر من العدو العاكد ọmọdé ẹ̀rẹ́ ilẹ̀ ogun àfá yí tó kọrin fún wa náà nìkalẹ̀ balókè ní a kọrin fún alẹ́ kí ó lọ́dún kan wọ́n kọta ọ́fí sọ̀rọ̀ lọ ń máa sọ́jọ́ ní àfá ẹ̀mẹ́yìn lọ lọ́rin ẹ̀dàkùn ẹ̀yà wọn alẹ́ kí ẹ̀yà gúnkálàmù ẹ̀kọ́ọ́lẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tó ṣe é dùn ikima ahini kódà bẹ́yìn òtí ẹ̀rí bí ọ́ dáa báwọn à ń bèèrè lé tí wọ́n wà láàyè àpọ́nlé kí ló burú mi sọmọ kí omi lọ́kọ̀ kí tí mo tí mo ń lò kí ẹgbọ́ ebi kí o sí wọkọ náà ni. ó sì dálù baríkà àtàbà yìí kan wọn ní ẹ̀yìn náà àwọn akọ yìí ẹ tí wọ́n tún akọ. bóòlù ẹ̀sẹ̀ ní kọ́ wa ńgbà tí àdúrà tá a sì fún yín bá gbà ẹ̀ mọ̀ kọ́ wa ní ẹ̀ mọ̀ kọ́ wa ní ẹ̀ mọ̀ ju wa lọ ní ṣe gbogbo ọtí wá ń se mástà ní ìsìn ṣe ṣe dọ̀kítọ́rà ọ̀hún ṣe lámà ẹgbọ́ bàbá ìmọ̀ ọ̀hún lámà pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ wọn. ní ah, àbá <laughs> kọjá yìí pé ẹnìkan tó lọ sí tó lọ parí gbogbo àfa àlágbàáyé gbogbo àfa àlágbàáyé lọ pàdé wọn fi àfún mi wèé pé ọgbà ó tún àti dọkítọrọ ó tún gbà kí bàbá yà mú ma fi ṣe ìpè ọwọ́ pààlà bí nílá kọ yìí máa kéwàá máa kéwàá tó tó kọ́ orí fún mi kí n bọ́. jẹ́mìlà àdúwọ́tà. mọ́sàtàtà. mọ́sàtàtà fa iná hù. bèrè fòkè yóò máa fi sọ́lá ìfásitì. bèrè fòkè yóò máa fi sọ́lá ìfásitì. àfààní máa gbogbo ń tọ́ ọba ní jámẹ́lì àdúwọ́kà gbogbo ohun tó ọba ní ọmọ sí ń pẹ́pẹ́ fúrú fọ́ta rẹ̀ kó lè jẹ́ orí bí lọ àìdáhùn ìwọ̀n fún aláìkẹ́ pé àìmọ̀ta kí lọ́kà pẹ̀lú wọ́n dáhùn ẹ̀yìn ọlọ́run sọ̀rọ̀ fún ọ ẹnìkan máa kọrin bú ọ bìlìlì tó ń dá ọ̀sán dá lóhùn ìdìlì ń ṣe ọ ni sí wọn kọ́ náà sí lọ́rùn gan wọ́n ní káwọn ń jọ ó sì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ a ní ẹ̀yìn olómi ń bá wíhùn wíwọ́n ní bá jórí bọ́ọ̀bù ìbá jòyí ẹni táyẹ táwọn ìgbà ní báyìí a máa jàkí ayé ńgbà náà jámílì àdúwọ̀ kà mọ́sà tààtà púpọ̀ nǹkan pé lè bá máa bá ọ̀tá rẹ̀ lò tẹ́ ẹ bá tiẹ̀ lọ ni wọ́n bá lò wọ́n jọ ìbọn fẹ́ kọ́ kí káwọn jà dàrú kan náà ni ọgbọ̀n tó rọ̀ pé àwọn ọ̀dọ̀ bàjẹ́ ni ọgbọ́n ti wí lábàdà àwọn jẹ́ àwọn ọ̀dọ̀ tata àwọn ni ìmọ̀ òní bí lọ jámílì àdúgbò kà mọ́sà sáàtà tó ní pé torí wípé dìrí fún kí yẹ mú márùn-ún fi sọ́lá ilẹ̀ fásidé dìrí fún kí yẹ tó márùn-ún fi sọ́lá ilẹ̀ fásidé ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ làápàmú pẹ̀lẹ́ ẹ̀ abábá ọ̀nà Yorùbá ni bàbá ìmọ̀ ohun tí wọ́n á fún wa nìkan ní lọ́lọ́ ìwọ́n ní bẹ́jù bá lọ́mọ ojúgun kò sí ìfàjẹ́ pa sẹ́yìn pé a máa sẹ́ ìdí ládàá ní. Ah, nípa rẹ̀ gbà sùn. Ah, ó wá lọ́mọ ojúgun ẹnìkan á ah, lọ́bàdá yọ. pípa rẹ̀ gbà sùn. ẹsẹ̀ lọ́rùn mọ́rọ̀ bá ti lọ́mọ́ra wọn tẹ́ pé bọ́bá lọ́rẹ̀ bí nọ́ọ̀bà nǹkan mí jẹ́ sírù ni ó ṣe pátá dàsí sùúrù ó ti lọ́mọ́ra wọn báwọn ẹnìyà pé mistake ló bá fi ṣe ọ́ tẹ́pẹ́ mistake ló fi ṣe ọ́ kò máa ma ṣe ọ́ mistake ni sórí lẹ́yìn ọ̀hún ká máa ká ó rọrùn kankan ṣe rọrùn ẹ̀yìn ẹ̀yìn gbọdagbájá ń tẹ̀sí yẹ́ dùn mí o sẹ́mọ̀ yí pé ẹ̀yìn mo sọ fún pé abẹ́sẹ̀ nìkan báyìí ń jẹ báyìí àwárí ilẹ̀ wà láì ó dùn mí o tọ́ ẹ́ pé kì í bá sọ káà rẹ̀ yí pé à wà láì mọ́ bínú inú kókó ń gbàgbé ni inú kó pé ẹ̀kíní kan tí bá sọ rẹ̀ èyí ò sí fi ní má tẹ́kọ̀tà rẹ̀ bá ní gbọ̀ntálọ́sí. iná láhàṣúdà wà ní àrọ̀ bàtàwà gbúdà mìnìhù agbọ́wò nínà láàdọ̀wò láhàṣídé mìnìhù agbọ́wò nínà láàdọ̀wò láhàṣídé. àmẹ́dẹ́ pé ọ̀tá rẹ̀ ṣe fọ́ pé kìdípọ̀ ọ̀sẹ̀ orí ọwọ́ rẹ̀ lọ́fẹ́ kọ́lọ̀ ń gbàdàdà lọ́nà ó bu owó ìdánù ni ẹ pé ntọ́sọ ní kọ̀rọ̀ ní pé wọ́lọ́run tí ìbá sàdábùsí o torí wọ́n ní ọsọ pé ìsàdábùsí ẹgbọ́n tó wí ó ní ọsọ pé kì í yẹpọ̀ gbẹ̀gbẹ̀ gbà pé ọlọ́run ìsàdábùsí o tó yẹn wọ́n sọ pé ìsàdábùsí o tí ìbá sí bẹ́ẹ̀ wọ́n lá pé ẹni yìí ó ń fóore rẹ̀ bà ń jẹ ní gbádànù ọkọ̀ òsì ti ń ra kí n kó تو کرتا ہمارے کو bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́kọ́lọ́ ń kọjú mọ̀lọ́ alámta kaifa fọ́lá bùkà bí àṣíyàbí lè fún yìí lọ́sẹ̀lá wà ń tùsíbùkún bí ha wà tàtàkùn láà يدركم كيدهم شيئا إن الله بما يعملون محيط اللهم أشكر الله أكبر الله أكبر àwọn kèta wọ́n dẹ̀ sí pé ìtàwọn láti wá sílẹ̀ lónìí ní àìsí àṣíwáṣí agẹ́gẹ́ lọ lọ́kàn yà síbẹ̀ o ẹ̀yìn wọ́n kèta lọ mọ́sàwá ló kèta o Ah, àrùn burúkú ní o kì sáàrùn o lára ọkùnrin ya obìnrin nígbà tí ní kì ta ó tí ń lọ nìyẹn o àbá ah, ti yín wá o ọ̀rọ̀ lọ́jẹ́ ti o ṣùgbọ́n àwa àforíjì lọ́dọ̀ o wá ń ti o bí ẹ̀yìn o yìí ni pé bi ẹ̀tún lọ́gọ́lọ́ ń sọ ìtàmsáfíkún asánà tó ń tasú ohun ọlọ́run sọ fún ànábí àtàwọn sọ̀hábà wípé tí dáadáa bá tọ́dù èmi ọlọ́run wá báyìí dáadáa tó dòrò bẹ́yìn ṣe dùnú tí ń dùn nù ní ń bà wọ́n nú jẹ́ <laughs> وإن تصبكم سيئة يفرحوا بها àmọ́jọ́ tí tẹ́mi yín bá kọ̀ bá ṣẹlẹ̀ sí tẹ́yìn karibọ̀ náà àwọn dúbílẹ̀tì wọn tó ní jama ṣe ayà tí a ń kà yìí ọ́ ẹ̀sìn rẹ̀ ẹ̀ dáhùn ní tipẹ́tipẹ́ ọ̀tọ́ ẹgbẹ́ tipẹ́tipẹ́ ni ṣé ọjọ́ pé ní ìsìn ní ìkẹlẹ́ mi wá ń bẹ nǹkan torí báyìí mi ẹgbẹ́ ẹ̀yìn yóò bá wáyì yóò bá rẹ̀ wo ọmọ bá yé wáyì ayé tá a wà ní yóò bá bò yóò bá ọ̀dà dáná mo bó ti fẹ́ bó ti ń pọ̀ nù àti àwọn ni ayé ilé ìsọ̀kalẹ̀ fún ni. ẹ̀gbọ́n tí ọlọ́run ti máa mú orí wá bọ́ àti wọn ọjọ́ rẹ ìbànújẹ́ bá wọn jọ́nà ni ó kò náà borí ní jọ́nà ni ò ní fún jọ́nà ni yóò ní ò ní já jọ́nà ni kò ṣe é ebi di bí i njọ́dọ̀ ibi tẹ́ ń gbé ń fò ké níbi ọmọ ìyá yín tó sílé tẹ́gbà tẹ́ ń bí mọ́ra yín já ọlọ́run ṣe òun á ilé la sí yìí òun ti mú ìkùn màdúgbé ti sunkún tó jọ ọ̀pọ̀ wọn kà hmm. tẹ́lẹ̀ bí i àríjọ́ kìí máa bí èbèdí lè yóò ní òsì àní alọ́wọ́ àsìkà ní kòpẹ́kòpẹ́ yìí. àánà kúmọ̀ ah, lọ. ní dákọ̀ ọbẹ̀ òwò. ẹ̀yìn lẹ́yìn ìjọ́nà. ẹ̀yìn náà mẹ́mẹ́. ẹ̀bẹ̀ lẹ́yìn. ni àwọn aṣáájú bá sì sára wọn jọ ní wọ́n ní ká lọ sálámọ̀ sí àwọn kan nínú ìlú yẹ ó yẹ kí wọ́n wá lálẹ́ káyọ̀ sí wáàsí hmm. táwa àárí wọn pé ká ti lọ béèrè bí yóò járí wọn lọ́wọ́sì délé wọn o tún máa dé bẹ́ẹ̀ lábábá wọn ń ta àná tí nìkan bọ̀ alọ́lọ́mọ ah, tí ń wo. salamu aleykum wa aleykum salam ọkọ dáhùn sálámù ní dáhùn sálámù. lábá ní ẹjọ́ ẹni tí ó kọ́ alẹ́ yìí àléfà wa ah, mọ̀jẹ̀mọ̀jẹ̀ mọ̀jẹ̀ wọ́n sá ní ààrí lẹ́nìkan wá bèèrè ó ní àwà ah, a sì ní wà àníwá lóyìn náà àwọn òní wá tó nì náà tó ní ìlà òní wà ẹ̀rí aláàrẹ̀ ìtúlẹ̀ rí àwọn lórí ah, rí mọ́nà nù àfáàní ọ̀ ah, àti rí ẹgbẹ́ tẹ́lẹ̀ ìmọ̀ mú ní àwọn àwọn àwọn ọmọ ẹsẹ̀ báwọn labaya abaya dà sí lẹ́wọ́ àmì kan lábẹ́rẹ́ ẹ̀ má bẹ̀rẹ̀ jẹ́ òní náà o ń gbòrí pé èyí tí àwọn àfáà ń sọ gbogbo alẹ́ àná orí wọn ní dáálé hmm, wọ́n jọlá orí wọn ní dáálé ọkà babalá ọkà babalá ọdá hmm, babalá ẹ̀dásà ọmọ ọmọ ah, abàdà bí wọ́n dásà yẹ láfẹ́ mú yẹn sírí fẹ́kọ́kù bá ló ń tọ̀hún ní ah, ọkà babalá bákùyà kò sí ntọ́ran ọ̀tá tójó ní kìí ta ntọ́fẹ́ ọlọ́run ni ò ní gbà ó lè tẹ lọ́rùn ó fẹ́ kó o parẹ́ kó o rẹ̀ ó parẹ́ sí wọ́n fẹ́ yẹ kí n máa bá tiẹ̀ lọ ọ̀rọ̀ à ń parí ìjà kọ́ yìí ẹ bá ní parí ẹ ẹ bá ní ẹ kú fàṣíkú ṣòfò lẹ́yìn kọ́ máa bẹ̀rẹ̀ ọba rẹ kó o múra sí ìbàdà kọ́ ọmọ bẹ̀rù ọlọ́run kọ́ ọmọ jẹ́ ọmọ wọn bàbá wa lójú ọba ní bàbá àwọn kọlọba ní kẹwọ wọn ni a máa forin kan sì dárayá tí a bá ń bẹ ní oko tí máa ń pè gbìnrín a máa pè báyé sí ọ ní kàrúkà fún kọjẹ o báyé sí ọ rúkà báyé sí ọ ní kàrú ẹ sọ bàbá. wọ́n máa ń fi ohun ìlú ìyá wọn kọ́. ní èyí lọ́yọ̀ọ́ ọmọ ọ̀yọ́ níyà wọn ńlọ fi wọ́dọ̀ mú bọ̀ bàbá ló gbọ́dọ̀ bú ọ̀yọ́ lára lójú bàbá. bàbá máa sọ pé ẹ̀yẹ́ ẹ máa máa ṣe bí ká zaka o ẹ̀yẹ́ ẹ máa máa ṣe bí ká zaka ẹni ṣe ẹni kàrúkà fún kọjẹ ẹni ṣe kàrókàró ọjẹ́ àdùnì tán lórílẹ̀ ọ̀rọ̀ náà má bọ̀ mà pé ń bínú lẹ́gbọ́ pé bá ní bá mi kí ní owó kan bẹ̀ ń bí pèsè máa dúbà yóò fẹ́ wúlò kẹ ẹgbà kọ́bọ̀ kan ní o kọ́bọ̀ ní o 5000 lọ́ra rógbórógbó kò yẹ lọ kò lè lọ ọgbọ̀n jàmílì àdúwákàlẹ̀ kan hmm. kò lè lọ bá mi ẹgbà ìyẹ́ ń gbọ́n dàbí lórí o ó ní ẹwà ó ní dó ó ní kò sí tóun fẹ́ fowó ṣe tóun rí o tó nígbà tó fún lówó ní ìsìn o mọ́ tó ní kóun fowó ìṣe o gbogbo ọmọ yìí gbogbo ohun téèyàn máa ní mo ti ní kò sí sọ fún eléyìí ìmọ̀ àbá ọlọ́run kú sẹ́ mọ́kàn ní ẹgbẹ́ ògbè yìí ni nínà bí ibò ẹ má wulẹ̀ ná ẹ sábà ń kó sí pèrè yìí. ìgbéyàn bá bẹ̀rẹ̀ kí ta tó ní ipa inú yóò máa kọ̀ǹdẹ́ mórí ọlọ́run níta ìdíntẹ́ fún ìgbìnlẹ̀ kí n fi ṣe o torí èèwọ̀n nídìí o ìrọ̀ orin kí ò nídìí ìwọ ní sọ nídìí ọ̀jẹ̀ tó kọfẹ́ kọjẹ́ pé ọlọ́mà fún ọlọ́run sì dá lẹ́jọ́ ọ̀dà pa pé ọlọ́mà fún kò ní rí mòmí arígbò mi lóògbé ọlọ́mà fún tiẹ̀ ọ̀pọ̀ mọ́mí tí bá ṣe pé mọ́mọ́ yìí pé ẹ fi jú obìnrin sóbìnrin là ń sọ wọn yóò máa sọ fún ìyá tó gbógun tì ilé ọkọ ìyàgọ rẹ̀ tó gbógun tì ọlọ́mọ ń ṣe ìyàgọ mi ládàáwò fóbi ẹ̀yin obìnrin tẹ́ bá ń gbọ́ wá sí máa gbọ́ àdánwò ọlọ́run kò síbi tí ìgbé kà ọkọ̀ ìgbé máa ń nípa ń bì kan ju bì kan lọ tọ́lọ́run bá ṣe ìyá rẹ̀ ládàáwò rẹ̀ bàbá rẹ̀ kò sí ládàáwò rẹ̀ máa dúpẹ́ fọ́lọ́run ìyókù kò síbi ó lè wà tó lé mọ́ kò lé mọ́ ìyókù ti rọrùn tó méjèèjì tó ṣe lọ́ta rẹ̀ òyì kì í lọ́yẹ̀ sí ọ̀daràn nù ọ̀gbọ̀dọ̀ pọ̀ orí ẹ̀kọ́ tà níyà àṣìmọ̀ṣẹ́ ládàá o. ọlọ́run tó wá gbàdúrà oníkéwúléèyàn kò tún sàfà ẹ̀ lọ́ta rẹ̀ ó ti tán kò sọ́gbà mọ́. ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin kódà kó ṣe pé bí ó ń ga lọ́nà ń bọ̀ fọ̀ táà sí bí ìyá ọkọ rẹ̀ ẹni obìnrin tó lọ bá ṣe ya ọkọ ẹ lọ́ta rẹ̀ àbí bàbá ọkọ ẹ lọ́ta ẹ ọgbọ́ fídí ọgbà nìyẹn ọlọ́gbọ́ fàdáwọ̀ ẹ sí bí orí wà tọ́gbọ́dọ̀ nà ń pọ́npọ́. ìyàgò rẹ wá sọ fún ìyàgò rẹ pé a mami àbí tẹ́lá máa pè é tí bá ṣe pé mo mọ̀ pé ẹ fi jú ìbá ṣe àwọn ewébẹ̀ ìlọ́bẹ̀ wa ni àmọ́ ẹ fi jú gbẹ̀yàn sí i kò lè jọrú tí torí bó bá sì wá kàá jẹ́ yóò lè ti fogun bẹ́ẹ̀ ọ̀wá ní pẹ̀lú ogun pé kò wọ́n fi dú ni màmá ẹ fi dú ẹ fi yú ẹran rèé ẹja rèé ewébẹ̀ rèé èdè rèé ẹ̀bọ̀kútọ́ rèé ẹ́ ugu bẹ́ẹ̀ bá mọ̀ ní tó ń gbó pọ̀ ẹ má sì bọ́ bẹ́ẹ̀ gbẹ̀gbẹ̀ yìí mú ní o ẹ papọ̀ fúnra yín kò ní lè dà yẹn nù yóò máa jẹ́ ó tún máa gbé ọ sí pè ẹ yóò máa jẹ́ ó tún máa fi pè ránṣẹ́ sí ọ gbogbo ẹni tẹ́ pé ó láyé ọmọ àwọn ọmọ da ẹ̀rín ẹwẹ́gá ẹwẹ́gá ẹwẹ́gá bọ̀lìbọ́ọ̀lì lórí burúkú tí fún ọmọ mi jẹ́ rí olórí ibú omi ẹwọ ẹ̀nà náà ẹwọ náà ṣe ń jẹ́ ọmọ tó wá fi ilẹ̀ láyé báyìí ó gíláàjì máa wọ̀ àwọn tí ìyá sí ìsọ́ lójú oṣù márùn fún ọ má gbọ́ tó wà ní lọ fún ìbọ́fẹ́ ẹ̀kú náà láàkọ́ àbí ẹ̀dá lè kú ṣáájú ẹ̀ àdánwò tí ẹni gbà aládánwò máa ṣẹlẹ̀ jẹ́rẹ́jẹ́ torí tó ọba ilọ̀ sọ pé bákan lórí sí ọ tó bùwà tí ọ̀dà sí gbà lọ́dọ̀ ọmọ ìwọ ìwọ ìwọ orúkù sí ìyá ọkọ rẹ bàbá ọkọ rẹ báyìí bàìkíní kan bàìkíní kan àbí sórí báyìí àìmọye nǹkan tí ó jẹ lọ́dọ̀ ọmọ rẹ èèmù máa yẹ lena wọ́n yẹ leni pẹ́rẹ́ òṣèṣúṣèṣú fún yẹyẹ bàtí ògbọ́ ló yarí fún ẹ bẹ́ẹ̀ ni sùúrù tiẹ̀ náà sùúrù tiẹ̀ náà kò ní í ka sùúrù tá a máa tiẹ̀ náà ò ní í ka fún ọ náà tìyá ọmọ rẹ ò ní í ka fún ọ ìpè kọ́ bí wọn náà bá wá ṣe ntí ọ̀tọ́ bínú lọ́dọ̀ ìyàwó ọmọ rẹ̀ yóò ti kà sí pé irú mọ̀mọ́ òfò òde méjì. kéèyàn wọlé kọ́ máa pé ẹ̀ka sọ́yà kọ́ máa lo ẹ̀fọ́ sọ́fẹ́ pa ọ̀ni. ìyá tó lo ẹ̀fọ́ ìyàwó ọmọ rẹ̀ ó tún dọ̀rọ̀ ayé má wò má bínú màmá ẹ̀san ló ń gbà. ìbáwọn ẹbí wọn ìbáwọn ìyàwó ọmọ tiẹ̀ ẹbí á fi gbogbo nǹkan tí ọlọ́run ẹbí ọ̀ràn ọ̀ olórí gbogbo ara rẹ̀ ebi àwọn lè pè lórí gbogbo ìyàwó ọmọ ẹni ò lè pè lórí gbogbo òun ò lè pè lórí gbogbo kọ́ bá dé ọgbẹ̀ sàn bu àwọn tí a fẹ́ máa rẹ̀ a sì ní fẹ́ máa rẹ̀ ṣáàlà padà kí ọmọ rẹ̀ lè kàánú lé ọkọ sí dáadáa síyàwó ọmọ rẹ̀ sí dáadáa síyàwó tẹ́ ẹjọ́ lọ́kọ̀ọ̀kọ̀ kẹ́ ẹ̀kọ́ mọ́bà kẹsàn-án bú lọ́la ń gbaná lẹ́mọ̀lọ́mọ ẹlẹ́mà sọ́kó yà káàkiri ayé kí wọ́n á gbà yín nígbà tẹ́ bá ń tèrè sí ọwọ́ yín à á sì dáadáa sọmọ ọlọ́mọ ni à á gbọmọ ọlọ́mọ tán ni ẹ̀kẹ́ e wọn wọ kọ́mọ ọlọ́mọ kọ́ wá wọ́n máa tiẹ̀ kọ́ wá wo ohun tí ọlọ́wọ́ sọmọ tiẹ̀ dà wọ́n fi ìwọ fọ̀nà káàbọ̀nà míì ní ọmọ ọlọ́mọ lára kọ́ wá wo ọlọ́mọ lọ́rọ̀ tiẹ̀ náà lọ́la ìyá kan bẹ mo ti máa sọ̀rọ̀ ẹ ti pẹ́ lọ́nà orí kúrò ní ìmọ̀ kọrin àrò àní ẹ̀yin aráàbà tí mo bá lọ tán ẹ má fi àjọ mọ́ mi lẹ́yìn mi o nítorí ọmọ ẹni là á ṣe é ṣoore tí n bá lọ tán ẹ má fi àjọ mọ́ mi lẹ́yìn mi o wọ́n ya ìdá pọ̀ mọ́nibọ́ mọ́nú rẹ̀ ń rọ ibùsùn kó lọ́gbà lórí ẹ̀kú gágá àwọn mẹ́rin kẹ́jọ àmọ́ alọ́run ti wọ̀ ẹjẹ́ ìrìnà ọlọ́run ti wọ̀ yẹ máa gbé wọlé bí ẹwà ìgbà ń bọ̀ à ẹjẹ́ ìgbà yáwá ní iye máa kọrin kí a bàbá òun ẹ ọ̀hún kúrò ẹ má fi ẹ̀yẹ ẹwọ́ ìkìmọ̀ ti ń bọ̀ ń bẹ̀ ìwọ alẹ́ rò pé wọ́n bí mọ kọ́ mọ́ ẹni ọmọ ọlọ́mọ dáa àkọ́ máa ò ṣe ń tí ọ̀dà ìwọ ò ṣe fàánú pàdé àìdá rẹ̀ kọ́lọ̀ ń lè bá a kálà àánú pàdé àmọ́ tiẹ̀ náà lọ́la ní kúmọ́ àyà kan tá a lè kà ni àyà kejì tó wá bọ́ síbi alábòsí ń pa pé yahudi àti nasara sàbòsí a máa kàyàn ní lọ́la ẹni tó wá tẹ̀ sí láti ibi tó jìnnà bí Ìlọrin bí èkó ọlọ́jẹ́ padà yìí láyọ̀ àmín ẹwọ́n tẹ̀sí láti ibi tó súnmọ́ bí ìbàdàn bí àti gbogbo agbègbè rẹ̀ ọlọ́jẹ́ parí lè wà láyọ̀ abẹ́ lónìí ní ọlọ́run o mọ́jẹsẹ̀ wọ́n sì dé o kó wá kó wá láṣìírí délẹ̀ àmín kó wá ní sí rọrùn délẹ̀ àmín gbogbo tí nǹkan fi rọrùn kó lọ mọ́sá sí fún wa gbogbo ẹni wọ́n tẹ̀sí lónìí pátá banisẹ́lẹ̀sọ̀ lóore lọ́kùnrin àti obìnrin ọlọ́sàn-án wa o bàbá wa gbà ní mọ́nà tán abẹ́rán balikọ́lá èmi gbà láfẹ́ àbánisẹ́ fún yín mo pè wọ́n lórí fóònù ní àná wípé òní ni tàbí ọ̀bẹ̀rẹ̀ wọ́n ní a. Ah, wọ́n ní àwọn fàdúrà sí wa ipe lábẹ́ fọ́lọ́run pé kò sí lábúrú kankan àmọ́ àwọn kan báyìí báyìí báyìí wọ́n sì sàdúrà fún wa àmọ́ tó ti bẹ́ẹ̀ ní àwọn tó wá wá lọ́ẹ́ ọlọ́run ti kọ́ pé sí ọdún iṣẹ́ àjọ bẹ̀rẹ̀ ni ọlọ́run tó wá ní tí wọ́n bá ní bẹ̀rẹ̀ tọdún yìí tó wá bẹ̀ẹ̀ náà mọ́sọ̀ ń jòkó bákan náà bàbá wa gba ìmọ́rólé àwọn náà bẹ́ pẹ̀lú wa ìtẹ̀síri ní ọdún níbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́njájẹ yọrí ẹ̀ lánà ọlọ́run gbogbo àwọn tá ń darí ní gbogbo bí ń darí wọn ọlọ́run bá ní darí rẹ̀ o gbogbo àwọn ẹrú ọlọ́run pátá ọlọ́jọ́ wọn yà dáadáa ìyàwó àgbà táwọn olùjúfẹ́tùfẹ́tù báyìí ọlọ́run yá gúnlẹ̀ rárá wọn ọlọ́run mọ́tò lódì fún wa o lánà ọlọ́run fẹ́ kún mo pe bàbá ń jò ní màmá tún bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n tún ṣe kétékété a ah, ọlọ́jà náà dàgbà dáadáa láti wọ ọlọ́run sàfúwà òun bákan náà bàbá pẹ̀lú rẹ̀ ààrí wọn bóyá gòsìlò bóyá ìkankan ni ọlọ́mọ ìfẹ́ sáwọn náà àtúndì ọlọ́run la hawla wala quwwata subhanaka wa bihamdin ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wọ́n ní ẹlẹ́yà kan mú 500 naira látòkè ní owó àdúrà àtòwó ọpẹ́ ọlọ́mísàgbà ò wọ́n lànà ọlọ́run la ẹgbẹ́ náà gbogbo sọwọ́ ni ọlọ́run ọgbà ẹkú náà ọlọ́run ọgbà wá o àbí ẹkú ọdún lọ́wọ́ rẹ̀. Ara.